معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجوك ونوبة ọlọ́wọ́ba tí a ó tún yọ̀nda ìkójọpapọ̀ wa ní ọjọ́ òní lẹ́yìn tí a ti túká ní àná fẹ́ni tí a ń rẹ̀kàn lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé a tó kójọ padà ní òní láti tẹ̀síwájú lórí àlàyé ìtumọ̀ Suratul Baqara ilé tí a ń bá lọ ọlọ́wọ́ bá tí ó yọ̀ǹda orí ńlá yìí ló yọ̀ǹda rẹ̀ fún wa tó ṣe wá ní ìkan nínú àwọn tí yóò máa gbàgbọ́yé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ṣe wá ní nínú àwọn tí yóò máa wá ìmọ̀ ìtumọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba káàkiri ọlọ́run ọba tí ó ṣe irú orí ńláńlá yìí tó ọlọ́run ọba tó ṣe fún wa ọlọ́run ọba tí a dúpẹ́ fún àbẹ́lọ́run ọba gbogbo eléyìí tí a bá ti ń mọ̀ tí a dẹ̀ ti ń gbọ́ yí nínú ọ̀rọ̀ ọlọ́run àbẹ̀lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kí ó fi òdodo hàn wá lódodo kọ́lọ́wọ́ bá kúrò wá lọ́rọ̀ kalima tẹ̀lé wa an yuriyana al-batila batilan wa yarzuqana ijtinaba àdẹ̀bẹ̀lọ́wọ́ bá bákan náà kó fi irọ́ hàn wá ní irọ́ ìbàjẹ́ aburú kọ́lọ́wọ́ kó jíká mọ́ ní aburú kó jíká mọ́ níbàjẹ́ kó jíká mọ́ ní irọ́ sí irọ́ wá lọ́rọ̀ kalẹ̀ jìnà sí wa وألا يجعله متبسا علينا فنضل abẹ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kí ó má jẹ́ kí òdodo àti ọ̀rọ̀ ó má jẹ́ kí ó dàrú wọn lójú ká má bà wá sọnù la ilaha illallah àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run bá pẹ̀lú ìlànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìwòlẹ̀ kìyàmà abẹ́lọ́wọ́ bá alikọ́lá kọ́lọ́wọ́ bá kí ó kádàrà ìní pẹ̀lú ní kọ́lọ́wọ́ bá alikọ́lá kọ́kọ́dàrà sínú àwọn tí yóò jẹ́ ولا لا إله إلا الله ولا لا حول ولا قوة إلا بالله ilé tí a ń bá lọ ọ̀nà ni àyà ẹlẹ́kẹrìndínlọ́gbọ̀n nínú Suratul Baqara Insha Allah ta'ala àwọn ka àyà ìfọ́wà lẹ́yìn tí wọ́n bá kà fún wa tán á tẹ̀síwájú lórí ìtumọ̀ àyà náà tí a ń bá lọ ní àti àná lẹ́yìn ilé ìtàbí ọlọ́ọ̀bá kí ọlọ́ọ̀bá kí ó fún wa ní àgbóyí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà bismillah أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الفاسقين نعم ọlọ́run bá ọba àníkẹ́ ọlá ó ń bá wa sọ̀rọ̀ nínú àyà tí wọ́n ké fún wa tán yìí nípa ìnígbàgbọ́ sí àwọn àpèjúwe tí ọlọ́run bá àníkẹ́ ọlá tí a ó ń fi lílẹ̀ fún wa nínú Al-Qur'anul ọlọ́wọ́ bá líkẹ́ lọ́nbá wa sọ̀rọ̀ nípa ìjọ́ranyàn ìnígbàgbọ́ sí àwọn àpéjúwe wọ̀nyí bákan náà ìgbàgbọ́yé ẹ̀sìn ìgbàgbọ́yé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá látara àwọn àpéjúwe tí ọlọ́wọ́ bá líkẹ́ lọ́n fi tó fi lélẹ̀ fún wáyé ilé ìbáyìí tó jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni fi lélẹ̀ fún ó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ọba fún wa ní àbọ́jẹ́ àwọn nǹkan tó tóbi gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ sí tó gbà pé ni látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ni àwọn wọ̀nyí ni àwọn tó jẹ́ mùmínì tó jẹ́ mùmínì òdodo àmọ́ àwọn tí wọ́n bá jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ ìtawọn ma sọ òun náà ni pé mada arada Allahu bi hadha matala kí lọ́wọ́ bá lè kẹ lágbàlérò kí lọ́wọ́ bá fẹ́ lò kí lọ́wọ́ bá fẹ́ fàyọ níbi àwọn àpéjúwe jákujàku tí ọlọ́wọ́ bá mọ́ wáyé ní ẹnu wa lọ́wọ́ ẹ̀yà àgbàbìlà àwọn àpéjúwe sọ́lọ́wọ́ bá náà ni ó ma ọ̀rọ̀ فيقولون ماذا أراد الله بهذا مثلا kí lọ́wọ́ bá lè kẹ lábẹ́ lò kí lọ́wọ́ gbà lérò pẹ̀lú àwọn àpéjúwe sọ́lọ́wọ́ wáyé abẹ́lọ́wọ̀n bá ní kílá kọ́lọ̀ kó sọ wa kó ń bí irú àwọn ọ̀rọ̀ jákùjákù báyìí eléyìí báyìí istifhamu inkari ni ìbéèrè ìbéèrè lẹ́ni tí ń tapò yà ni kìí ṣe ìbéèrè tó fẹ́ mà ẹ̀rìkì ìbéèrè ẹ̀rìkì àrọ́dà Allahu masala kí lọ́lọ́run fẹ́ lò kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àpẹjúwe yìí kéde pé wọ́n fẹ́ nímọ̀ nípa wọ́n ń béèrè láti mọ kí lè róńgbà ọlọ́ọ̀ba láti gbàgbọ́ yọ̀ ọlọ́ọ̀ba kọ́ wọ́n ń béèrè láti takò láti yẹpẹrẹ rẹ̀ kí lọ́lọ́run fẹ́ lò kí lọ́lọ́run fẹ́ gbogbo àwọn ilé ìsìn hmm? istifhamu inkari ne al-istifhamu al-inkari eh? al-istifhamu al-inkari wannan kurun kaban ìbéèrè béèrè àtakò ìbéèrè níbéèrè ẹni tí takò ní tí ń nípa rẹ̀ kìí ṣe níbi orí ẹni tí ń wá mà nípa rẹ̀ ṣe bá nìsìn so a jẹ́ sí pé wọ́n ń ṣe inkar wọ́n ń tako àwọn àmì Ọlọ́run Ọba wọ́n ń tako àwọn àpèjúwe Ọlọ́run Ọba kò bá làákàyè tí wọ́n mú lọ́dọ̀ tí wọ́n ṣe bá nìsìn so eléyìí báyìí Ọlọ́run Ọba lè kíra ń wọ́nu wa nípa kí a máa fi ọ̀rọ̀ Ọlọ́run Ọba ká máa fi làákàyè tako kí a máa rò wípé ọ̀rọ̀ Ọlọ́run Ọba kan ò bá làákàyè mu eléyìí báyìí nínú àwọn ìran kúfùrù lọ́wà ẹ́ nínú àwọn ìran kúfùrù lọ́wà kúfùrù ìkà ìṣe kúfùrù lábala ìṣe kèfì lábala ìmá tapu àwọn ayọ̀ ọlọ́wọ̀ba pẹ̀lú làkáyíwa àwọn hmm? ìlàkáyí tapu ayọ̀ ọlọ́wọ̀ba lọ́dọ̀ àwọn ní wọ́n gbé yẹn ní taqdimul aqli ala an-naqli kátìlàkáyí síwájú ẹ̀rí tí ẹ̀rí tó bá ti bá làkáyíwa mú ntí ó bá ti bá làákàyè wa mu lágbà wọlé ntí ó bá ti lè takò làákàyè wa àlégbà wọlé eléyìí báyìí ìwà burúkú ni ìwà àìní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run bá nìyẹn àìní ẹ̀kọ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àìní ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá pẹ̀lú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam nìyẹn làákàyè tó bá pé làákàyè tí wàlíkùsára làákàyè tó bá lálàáfíà tí ò sáré láyà tààrọ̀ tó máa nọ̀sùs onítàkò ẹ̀rí láyéláyé tí ẹ̀rí bá ti lé ń takò làákàyè èèyàn tí ẹ̀rí bá fi lé tí ẹ̀rí bá ń takò làákàyè èèyàn mọ̀ pẹ̀lú àwọn ìwòsàn sunnah àwọn ìwòsàn tí ọlọ́run bá ní pé láti ń tọ́tọ́rọ̀ bá nígbà bí káàmà tọ́jú láká ìwà yẹn ni pé ó ma gbìyànjú láti máa gbọ́ wá sí láti kẹ́kọ̀ọ́ nípa ọlọ́run bá ó dẹ̀ gbìyànjú ó fọ ẹ̀mí rẹ̀ mọ́kùn bí àwọn ìdọ̀tí ilé tó wà nínú ẹ̀mí rẹ̀ náà gbà tí a ń bá ẹ̀yẹ lọ lánàá a ti sọ̀rọ̀ nípa sífatul haya nínú àyà yìí yẹn ni pé ìfi ìròyìn ìtìjú rẹ̀ fún ọlọ́run bá kàmáyà ní kòmìjà láàrin wa àbí ìmẹ̀sùn kọ́ nìyí ẹgbẹ́ bó ti tọ́ sí ọlọ́run ọba tí òjò tẹ̀dá Allahu subhanahu wa ta'ala hayy ọlọ́run ọba ń kọ́ ọbọ̀ onítìjú ni torí pé alhaya'u khuluqun karim ìtìjú ìwà tó dáa ni min akhlaq nínú àwọn ìwà tó dáa ìtìjú wà ìtìjú wà pín sí méjì Uh, haya'un mahmudun wa haya'un madmumun wílé láti sàlàyé fún aláàrẹ pé ìtìjú tí a fẹ́ tó dá tí a yìn ẹ̀yìn tí bá ń nírí ìtìjú bẹ̀ àti ìtìjú fẹ́ pé a yẹ pẹ̀rẹ̀ tó bá nírí ìtìjú bẹ̀. now a rẹ̀ ti fún alápẹjúwe méjèèjì lánàá pé irú ìtìjú wo ló dá irú ìtìjú wo ló dá ṣe bá nìsí now a ti jẹ́ pẹ́lú pé tẹ́yẹ bá fẹ́ fi ìtìjú rìnlẹ̀ fọ́lọ́ọ̀ba a gbọ́dọ̀ fi rìnlẹ̀ fọ́lọ́ọ̀ba lójú ọ̀nà tó pé jùlọ gbogbo ìròyìn tá bá fẹ́ fi rìnlẹ̀ fọ́lọ́ọ̀ba a gbọ́dọ̀ fi rìnlẹ̀ lẹ́ntọ́ tó ń gbékù fọ́lọ́hun ìdẹ́kù nínú àwọn ìròyìn náà a gbọ́dọ̀ gbà pé ìròyìn ọlọ́run bá kan àbùkù wà ń bẹ̀ a gbọ́dọ̀ fi rinlẹ̀ lójú ọ̀nà tó pé jùlọ ní láì sí fún bí sífàtì kàmálì ọlọ́run ọba ń kọ́ ọba tá a máa ròyìn pẹ̀lú àwọn ròyìn tó pé ni hmm. so a gbọ́dọ̀ fún gbogbo àwọn ìdẹ́kù àlékù àbùkù fún ọlọ́run ọba ọba àdìkẹ́ọ́lá àwọn ìdẹ́kù nígbà tá a bá fi sífà rẹ̀ yorùn kan ilẹ̀ fún ọlọ́run ọba náà àbákan náà ti sàlàyé nípa ìfi àpéjúwé lélẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àdìkẹ́ọ́lá ṣe wù ni ó ṣe máa ń fi àpéjúwé lélẹ̀ ẹ̀rí ìtọ́lọ́ọ̀bá àdìkẹ́lá wá bùkátà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ni pé gbogbo àpéjú ìtọ́lọ́ọ̀bá àdìkẹ́lá bá fún wa ká nígbàgbọ́ sí káàmà pé látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni ti wá nínú àwọn àpéjú ìtọ́lọ́ọ̀bá àdìkẹ́lá fún wọn lọ́dọ̀ Qur'an òun náà ni gbé ọ̀nà tó sọ pé yá ayúwa ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ń fi àpéjúwé lílẹ̀ fún yín ó ń fi àpéjúwé lílẹ̀ fún yín o ọ̀sẹ̀mì ìrìnlá ẹ̀yà tẹ́tì yí kó dáadáa ẹ̀rì gbàgbọ́ yẹ kí lápéjúwé náà iná lẹ́lẹ́ àtẹ̀bẹ̀rẹ̀ mi dúnilá dájúdájú gbogbo àwọn tẹ́ ń pè yàtọ̀ fún ọlọ́ọ̀bá yẹn na a jẹ́ pé ìyá ayúwa náà wọ́n wà nínú áyà yìí a jẹ́ pé àwọn kèèkì rẹ̀ náà bá àwọn kèfèrí nítorí pé ṣìtọ́ọ̀bù tó wá lẹ́yìn rẹ̀ yìí ìdájú ọ̀rọ̀ kọni tó wá lẹ́yìn rẹ̀ yìí àwọn mòmìnì ò ní kó síbẹ̀ láíláí ẹni tó bá ti lè kó sírù yẹn kó ti jáde kó nínú mòmìnì nìyẹn ọlọ́ni innal ladhina tad'una min dunillah dájúdájú àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run bá sẹ́wọ̀n pé mòmìnì ò ní pẹ̀lú kankan lẹ́yìn ọlọ́run bá àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́wọ́ bá tẹ́rù wípé wọ́n lè ṣe yín láǹfààní tẹ́rù kún wọ́n lè gbé aburúkú fún yín láyín yẹ́kùnlókó ṣùgbà àbàtì wọ́n yẹ pẹ́rẹ débi wípé wọ́n lè dá iṣẹ́ ṣe ibi tí wọ́n yẹ pẹ́rẹ dé ibi tí wọ́n yẹ aláìlágbára dé ibi tí wọ́n yà ọ̀lẹ́ dé láyín yẹ́kùnlókó ṣùgbà àbàtì wọ́n lè dá iṣẹ́ ṣe láti jọ tí ọlọ́run bá lè kẹ́lá ti dá ayé táyé ọlọ́run bá táyé òfin parẹ́ kò sí ẹ̀dá náà tó ní kápá àti dá ìṣẹ́ṣẹ́ kódà kò sẹ́ni tó ní kápá àti dá ẹsẹ̀ ìṣẹ́ṣẹ́ àbí ìyẹ́ rẹ̀ kódà àwọn olóyè àwọn òyìnbó àwọn onímọ̀ sáyẹ́ǹsì bẹ́ṣe láwọn ọmọ ń tojú bọ̀ fún tó yẹn bẹ́ṣe láwọn ọmọ ń wádìí pé ẹ kí lọ́pàá kó lè ní ṣe kó lè ní ṣe kó jọ kí tọ́lọ́wọ́ba àríkẹ́ ládẹ̀ rẹ̀ pé ìmọ̀ tọ́lọ́wọ́ba àríkẹ́ láti mọ̀ wọ́n náà ní láti lè gbé àwọn kẹ̀kẹ́ jẹ́ nínú àwọn ẹ̀dẹ̀ ọlọ́wọ́ba tọ́lọ̀ mẹ́dá nítorí káyé lè rọrùn fún wa àríkẹ́kọ́ ni jẹ́mà bí wọ́n ṣe ní ọ̀fẹ́ tó tó tó yẹ tán ní àtọ́júbọ̀ tó yẹ tán ló gbogbo tó yẹ kò sẹ́ni náà nù wọn tó dá ẹ̀dá kan ní ẹ̀dọ́ ọlọ́run bá rí tó dá ìsinsin rí àti tó dá ìfọ̀ rí bó ní ó ṣe dá kí ní ó fi dá níbo ní ó ti rẹ́ mi níbo ní ó ti rẹ́ mi torípé mi ọlọ́run bá ní àti ọlọ́run bá ní arada shay'an an yaqula lahu kun fayakun àṣẹ tọ́lọ́run bá ní arada shay'an tọ́lọ́run bá ti gbèrú kankan níbẹ̀ ni ọlọ́run bá ní fi rẹ̀ ẹjẹ́ àwọn ẹgbẹ́gbọ̀ ikọ̀ àìdàdà ìdá àwọn ọ̀dà ṣe ajẹ́kọ́lọ̀ ọba àdékẹ́lá ìlúrí ọlọ́run ọba àdékẹ́lá ìdábò ìran ọ̀dà ọlọ́run bá máa ń gbèrú kìí ṣe bíi tiwálé àmọ́ yẹ ní kò bí gẹ́gẹ́ bó ìtọ́sọ ọlọ́run ọba ìdá àwọn ọ̀dà ṣe àmọ́tọ́gbẹ̀ ní ìgbèrú ọlọ́run ọba ṣe máa ń gbèrú tọ́lọ́run ọba àdékẹ́lá bá ṣe gbèrú nǹkankan fa innama yaqulu lahu ìtọ́lọ́run ọba kan sọ ẹnu tọ́lọ́run ọba sọ ní pé kúùn máa bẹ́ fàyàkúùn ìkàyọ́sì máa bẹ́ hmm? يسألونك عن الروح قل هو من أمر ربك صح ويقول الروح من أمر ربي ọlọ́wọ́ bá ní kílá ní wọ́n wà bí ara nẹ́bí sallallahu alaihi wasallam lérí pé yasalunaka ani ruh wọ́n wà bí rìn nípa ẹ̀mí kò ní ruhu min amri rabbi máa sọ fún ẹgbẹ́ ruhu min amri rabbi nínú àṣẹ ọlọ́wọ́ bá mi lọ́wọ́ àṣẹ ọlọ́run bá ní náà níta bá débẹ̀ ni pé ọlọ́run bá lè fẹ́ sọ pé lẹ́yìn yọ́kùnlùkú rìbáàbà wọn lè dá ìṣẹ́ṣẹ́ wọn lè dá ibi tí wọ́n yẹ ọ̀lẹ́dẹ̀ kan ya ẹwúrà pé ibi ìtọ́nà bá fún wa yìí àwọn tó kéré jù lẹ̀dá ọlọ́run bá ní sáwọn tí ò ní ni wọ́n dojú èèyàn sáwọn tí ò lè dojú èèyàn ni ó fún ọlọ́mọ hmm? sáwọn ni ó wọ́ sàn sáwọn ni dá sánmà sáwọn àníyèṣinṣin lásán wọn lè dá lan yakhluqu dhibaba walau ijtama'u la walau ijtama'u la ọlọ́ni kódà kan kóra wọn jọ kan dá ìmọ̀ wọn jọ kan ara wọn lọ́wọ́ kan kójọ pọ̀ láti ṣe báyìí wọn nídà wa in yaslubuhum dhibabu shay'an la yastanqidhuhu min ọlọ́ni tí ìṣinṣin bá ti gbé nǹkan kan tí ìṣinṣin bá já nǹkan kan gbà lọ́wọ́ wọn nínú oúnjẹ wọn tí tí bá tọ́ ọ̀bọ̀ tó bá gbé kankan lẹ́gbẹ́ tí tí bá tọ́ ọ̀bọ̀ oúnjẹ ó ti gbé tí ọ̀jẹ́ kú mẹ́ ọlọ́dínlá ẹ̀sẹ̀ kèlú owó ní wọn lè jẹ́ àgbà lọ́wọ́ ìsinsin padà wọn lè gba nǹkan tí tí tí tí gbé kú lọ́wọ́ wọn wọn lè gbà padà lọ́wọ́ ìsinsin wọn lè láwọn fẹ́ kọ́ lẹ́gàn ni wọ́n láwọn fẹ́ pé kódà bẹ́ẹ̀ bá gbé oúnjẹ káwá ní ọba àwọn ìṣẹ́sí wọ́n ma gbé oúnjẹ náà wọ́n lè lè ìṣẹ́sí náà kú bẹ̀ èyí lẹ́pàdà ma bá wọn lè ṣẹ́ṣẹ́ kò yé báyìí sí àtàwọn tó ẹkún wọn lè lè ṣẹ́ṣẹ́ náà àbúbẹ́ yìí bá ṣe lẹ́sí bá ṣe gbé nǹkan tí bàtẹ́ ti bá tọ́ oúnjẹ wọn bá lè ilé yìí bá gbé òun wọn lè gbà padà lọ́wọ́ ṣẹ́ṣẹ́ láyàsẹ̀ kẹlógún mi bọ́ìfọ́ kọ́ọ̀lì wọn mọ̀kòló ọlọ́ni àkọ́ọ̀lì ẹ̀yìn tẹ́ ń wá nǹkan lọ sọ́dọ̀ wọn ọ̀lẹ nìyí wàlúmọ̀gbọ́lù àwọn tẹ́ ń wá nǹkan lọ́sọ́dọ̀ wọn gan pé wọ́n gbà yín lẹ̀ tẹ́ ń wá ìbíyà bùkátà lọ́sọ́dọ̀ wọn ọ̀lẹ làwọn náà ọ̀lẹ kan náà ní gbogbo yín síwájú ọlọ́run bá ẹ̀ ní kápá àti tí kankan fọ́ra yín ẹwà péjú ìtọ́lọ̀ bàlẹ̀ jẹ́ fún wa nípa ìṣiṣẹ́ tó yé báyìí bí àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ fún ọlọ́run bá àtàwọn tó ń pè mọ́ ti yẹ pẹrẹ tó nìyẹn nínú àwọn àpèjúwe mí ìtọ́lọ̀ bàlẹ̀ jẹ́ tó fún wa náà lọ́dún ọlọ́ba ní mọ́tàlú ilẹ̀ dínà tọ́kọ̀dù min dúnì láàrin àwòlíyà ọlọ́run ní àpéjúwe àwọn tí wọ́n mú olùrànlọ́wọ́ míì tí wọ́n mú àwọn ẹlòmíì lórí ìrànlọ́wọ́ wọn yàtọ̀ fún ọlọ́run bá tí wọ́n mú àwọn ẹlòmíì ní ẹni tí wọ́n máa gbé bùkátà àwọn fún tí wọ́n bá wọn bíyà rẹ̀ yàtọ̀ fún ọlọ́run bá tán yin àwọn ẹlòmíì lọ́rí ayò ọ̀rẹ́ ayò wọn yàtọ̀ fún àǹkàbútà aláǹtakùn rí bọ́ ṣe rí ọlọ́run ni wọ́n rí bí aláǹtakùn aláǹtakùn yìí ittakhadhat bayta ó kọ́lé láti dáàbò bóra rẹ̀ ó kọ́lé tí wọ́n forí ara rẹ̀ pamọ́ sí wa inna awhana al-buyuti la baytul ankabut ọlọ́run bá ní inú ilé tó wá yẹpẹrẹ jù láyé iná nílé aláǹtakùn wà law kanu ilé aláǹtakùn kó ọ̀ṣọ́ aláǹtakùn kó ní aburú ẹ́ so báwọn wọ̀nyí ṣe rí nìyẹn ìyẹn ni pé ọ̀rọ̀ wọ́n dàgẹ́ bí aláǹtakùn ni àwọn tó wá ní ká máa dáàbòbò wọ́n dàgẹ́ bí òwú aláǹtakùn kò yí báyìí tó yẹ pé nígbà tí wàhálà bá dé àtàláǹtakùn àtòwú rẹ̀ ìsì àwọn fẹ́ wí àmà pásítọ̀ júnà ìbéèrè àmúrè èwo gan aláwọ̀ múnájú bí ìbá sàmúrè àtàláǹtakùn àtòwú nígbàtí wàhálà bá dé ìgbálẹ̀ ló ń lè fi ṣe tí wọ́n dára ìgbálẹ̀ ló ń kó wọ́n dára aláǹtakùn lójú ara ilẹ̀ ní ìtàkùn àti bẹ́ẹ̀ ìtàn òun náà kọ́lé lájú ara ìjọba fún ìpamọ́ sínú kọ́lé ìjọba fún ìpamọ́ sínú ẹ wo bí aláǹtakùn ṣe lẹ tó ẹ wo bá aláǹtakùn fún ẹ ṣe lẹ sí wọn nínú àwọn àyà mi nínú àyà mi ọlọ́ni alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyibah ọlọ́ba ní ànábì òrí ní bí ọlọ́ba àlégá ti fi àpèjúwe lélẹ̀ fún àwọn èèyàn wọ́n gbàgbọ́ yé tó fi gbọ́nà ọlọ́ba yé ọlọ́ba fún wọn lápèjúwe kalimatan tayyibah àpèjúwe kalimatan tayyibatan gbólóhùn tó jẹ́ gbólóhùn tó má gbólóhùn tó dáa òun náà ni gbólóhùn la ilaha illallah ọlọ́run fún wa lápèjúwe gbólóhùn la ilaha illallah bóòlù ṣe ọlọ́run bá fún wa ní àpèjúwe kalimatan tayyibatan ka shajaratin tayyibatin ọlọ́run ní la ilaha illallah ọ̀dà gẹ́gẹ́ bí igi tó da ìgbẹ́lẹ̀ àlùbáríkà hmm? igi tó da igi làbídùn ìgbẹ́lẹ̀ àlùbáríkà ka shajaratin tayyibatin ọ̀dà gẹ́gẹ́ bí ibi dàbínú ni asluha thabitun ó fìdí múlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ó fìdí múlẹ̀ tó kú digbí igi làbídùn ó máa ń dúró dáadáa igi dàbínú ó mọ́ rí ìwàlẹ̀ bí tàwíìdù sí síkíní bó ṣe máa ń fi ẹsẹ̀ múlẹ̀ lọ́kàn àwọn mòmìnínú àpéjúwe rẹ́dà gẹ́ bí bí ìràbínú fẹ́ ṣe máa lọ́pọ̀dà báyẹ́ fẹ́fẹ́ oníwòlulẹ̀ gidi ìmọ̀ múlẹ̀ gidi ọ̀sùlù àtàrí tó ń wọ̀pọ̀ أصل لا إله إلا الله ثابت في قلوب المؤمنين وفرعها وثوابها في السماء سما لوا أصل لا إله إلا الله سما لوا أصل igi davidu sáàbìtù nílẹ̀lẹ̀ wà fọ́rùn-ún fi sàmà àmá ẹ̀ká rẹ̀ èso rẹ̀ tàbí jẹ́mbẹ̀ lókè nítorí pé àsàmà lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà níbi tó bá ga ẹ̀ níbẹ̀rẹ̀ tí ń pe sàmà ní sàmà torípò sí kéde torípò ga jẹ́rọ̀bá lọ pé sáàmà yẹ́tùmọ̀ ìtumọ̀ ní pé ọ̀gá àlà wàtàfà ọ̀gá so kódà lábá àwọn haúsá náà mẹ́rin sáàmà àṣíkín sáàmà àṣíkín sáàmà ọwà lókè abẹ́ẹ̀kọ́ ni òkè so sáàmà lọ́dọ̀ tí wọ́n náà ń tọ́ka ní olùkọ́ náà yá ìrìn lọ́dọ̀ lárúbáwá ni now ọlọ́ni wa fọ́rọ̀ asùlùhà tábítún wa fọ́rọ̀ aslu igi làbídò múlẹ̀lẹ̀ tó dúró igi tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n mú ọ̀fọ́rọ́ hafi sàmà àmọ́ ẹ̀ka rẹ̀ èso rẹ̀ tá bẹ́ẹ̀ jẹ́ ń bẹ lókè rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ náà ni aslu aslu la ilaha illallah thabitun fi qulubi mu'minina ọ̀fọ́rọ́ ha fi sàmà ẹ̀sán rẹ̀ dẹ̀ mẹ́lẹ̀ lọ́wọ́ ọba ní sàmà lọ́wọ́ ṣé bá nísìn bá pèjúwe igi bí àpèjúwe la ilaha illallah sórí ni àwọn afá sọ̀rọ̀ tó pọ̀

èrè jẹ́ la ilaha illallah gẹ́gẹ́ bá ṣe máa rí èrè làbídùn náà bí ìdíni ọ̀bí hà gbogbo eléyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bàbá tó dáa ni ọ̀yọ́ tòlípò lọ́ọ̀bù àbúsálẹ̀ ináàs báyìí ọlọ́run bá ní kí lámọ́ fún àwọn èèyàn lápèjúwe ọlọ́run bá mọ́ fún wọn lápèjúwe làálàbù yatadhakkarun kọ́lébà àpèjúwe gbólóhùn ẹbọ gbólóhùn shirk ọlọ́run bá ní kẹ́lá ní kàṣájára ti kọ̀bí ìlà ọ̀dà gẹ́gẹ́ bí igi burúkú ìjákùjákù méjì ò dáa ọlọ́run bá ní kẹ́lá ó fún wa lápẹ̀lú àpèjúwe yẹn náà sí débi tí ayẹyẹ tí ó parí sí torí àsìkò wa now nínú àwọn àyà bí tí ọlọ́ọ̀bá ìgbà tó fún wa lápèjúwe náà kò ní àyà tọ́lọ́bà ìgbà tó لا يقدر على شيء ومن, رزق ومن رزقناه منا رزقا حسنا ọlọ́run bá lè jẹ́lá fún alákòjúwe abdan mamlukan ẹrú tẹ́kọ̀ wà ní kápá olówó rẹ̀ tó wà lábẹ́ kápá olówó rẹ̀ la yaqdiru ala shay la yaqdiru ala shay kò ní ẹrú ní dúkìá kankan ẹrú ní kọ̀dá kankan ní gbogbo tẹ́rú bá ní olówó rẹ̀ lónìí kò tí bá ní sèyí gbogbo nǹkan tí ẹrú bá ní olówó ẹ̀ lónìí ọlọ́ọ̀bà ní kí lá ń fún alápèjúwe bí àwọn mùmínì ṣe rí nìyẹn tí bá ní ti sí àwọn kèfèrí ṣùgbọ́n kan náà nínú àyà mi ọlọ́ọ̀bà ní gbẹ́sùn wa daraba Allahu mathalan rajulayni ahaduhuma abkam la yaqdiru ala shay wa huwa kallun ala mawla aynama yuwajjihuhu la ya'ti bi khayr hal aliyẹ́sẹ̀rì huwa wa man ya'muru bil 'adl ọlọ́ba fún alápèjúwe ọkùnrin méjì ọlọ́ba lè kíra fún alápèjúwe ọkùnrin méjì ìkànnà méjèèjì abkam ayaya ni kò lè sọ̀rọ̀ la yaqdiru ala shay kò nǹkan kan ẹ́ so ẹni tó ṣé báyìí nísìnyí kò sí nǹkan kan tó lè ṣe gbogbo ibi tí olówó rẹ̀ ibi tó ga rẹ̀ bá dájú ẹ̀kọ́ gbogbo ibi kíbi tó bá dájú ẹ̀kọ́ kò lè mú orí wá fún àpèjúwe àwọn kèfèrí nìyẹn àpèjúwe àwọn kèfèrí nìyẹn ọlọ́wọ́ bá ní irú àpèjúwe àwọn kèfèrí mọ́ rí ni hal yastawi huwa wa man ya'muru bil 'adl ọlọ́ni sáfẹ́ fẹ́rù yẹn wé ẹni tí rí ẹ pé ẹni tó mọ̀rọ̀ sọ ẹni tí ń pààyàn láṣẹ dáadáa ẹni tí ń pè kò sójú ọ̀nà ọlọ́run ní fi ẹni tó yẹ pé ayaya ni ọ̀lẹ ni kò sí kankan tó lè ṣe gbogbo bí tó lóyè bá dẹjú ẹ̀kọ́ kò sórí kankan tó lè mú wá àgbákò náà ni ọba bọ̀bẹ̀ àwọn kèétì rínu gbogbo bí ibi ọlọ́run bá ní kí lábá dájú wọn kọ wọn ní lọ́bẹ̀ kò sórí kan tó fẹ́ mú wá sóyè báyìí nìkú sáàtìrú wọn wé àwọn tó jẹ́ múmi ní tó jẹ́ ẹni tí ń pè àwọn ní ń pa òun àpèjúwe lélẹ́ báyìí náà jẹ́ tọ́lọ̀ bàríkìlá mọ́ wá fún wa náà fún wa. sùn nínú àyà mi tọ́lọ̀ bàríkìlá ti fún wa lápèjúwe ó ní tọ́lọ̀ bàlẹ́kùn mọ́sálà mi àǹfóṣìkùn alákùn mi máa málàkà àìmánukùn mi ṣùrọ̀ká í fi máa rọ̀zà pẹ̀lákù ṣùrọ̀ká í fi máa rọ̀zà pẹ̀lákù. ọlọ́ bàríkìlá fún wa lápèjúwe látinú ara wa. síbà nísìnyí wọ́n ní ǹjẹ́ tẹ́ ẹ bá ní ẹrú ọlọ́ni tẹ́ ẹ bá ní ẹrú tó anyị lábẹ́ kápá yín ó lè bá yín kẹ́gbẹ́ tí ó lè bá yín pín kankan dúkìá tí ó sọ o bó ṣe tèmi náà ẹ gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ náà gbọ́dọ̀ ní irú ẹ̀ pẹ̀lú tó wà lábẹ́ kápá yín ó lè bá yín ṣe kàngbà ó lè bá yín ṣe fanfà lórí nǹkan kan tó bá jẹ́ dúkìá yìí pé bọ́ bá ti ń fún yín ọgbọ̀dọ̀ máa fún òun náà òun náà ní ẹrú sẹ́rú máa ń claim right lábẹ́ olówó rẹ̀ ẹrú ṣe máa ń claim right lábẹ́ olówó ẹ̀ ṣé bá ní so nínú àwọn tá a fún yín ní dúkìá sẹ́rú lè máa sọ wípé òun náà ṣe kí ni títò òun náà wà mẹ́ẹ̀ ṣé bá ní so bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ń pàpè mọ́ra wípé òun náà lẹ́tọ̀ọ́ kankan nù ta gbọ́dọ̀ fọ́lọ́wọ́n bá kò sí ìbá nìsí pé nínú àwọn ẹ̀tọ́ tá ń gbé fọ́lọ́wọ́n bá o òun náà ní ìpín bẹ́ẹ̀ àbó òun náà lẹ́tọ̀ọ́ abánitọ́ bá gbà pẹ́ nìkan atúnlẹ́dà kan tó yẹ pé inú tá ń gbé fọ́lọ́wọ́n bá ó yẹ ká máa gbé fóun náà tó ìbá nìsí ṣùgbọ́n ilé báyìí nǹkan burúkú tí ò dáa so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àpéjúwe tọ́lọ́wọ́n bá lè kẹ́lá ń fún wa nínú Al-Qur'an so ní sèyí so ìgbà mi ọlọ́run ọba àríkà sọ pé wa tilkal amthalu nadribuha linnas wa ma ya'qiluha illa al-alimun ẹ́ wa tilkal amthalu nadribuha linnas wa ma ya'qiluha illa al-alimun ọlọ́run ní gbogbo àwọn àpéjúwe yìí gbogbo àwọn àpẹẹrẹ yìí ọlọ́run bá ní à ń filélẹ̀ fáwọn èèyàn à tí ó máa mú gbọ́rọ̀ ọlọ́run ọba yìí wa ma ya'qiluha illa al-alimun ọlọ́ni kọ̀ wá ní kò sẹ́nìkan tí ó gbọ́njá kò sẹ́ni tí ó gbọ́yé kò sẹ́ni tí làákàyè rẹ̀ ó gbé àyàfà wọn olùmọ̀ yóò gbé àwọn ní làákàyè wọn ó gbé àpèjúwe tọ́nà ọba nígbà bá ń fún wa lọ́ba ló fi jẹ́ pé apá kà sálà àwọn apá wọn sálà sọ yìí pé wọ́n ní idha sami'tu al-mathala fil-Qur'ani falam afhamuhu tí n bá rí tọ́nà ọba àdékẹ́lá bá mú àpèjúwe kan qurani tí n bá wá gbọ́ yé tí n gbọ́ nǹkan tọ́nà ọba bàkéètò àìlànàfsì òun máa ń sọkún fọ́ra àwọn ni pé á ah, tòun bàjẹ́ ọlọ́run mákòjú wa náà Al-Qur'an ni wọ́n wá gbọ́ yé tó bá lọ́wọ́ bá ní kí a bá bèrè fún alákòjúwe kan náà Al-Qur'an tí wọ́n bá wá lè gbọ́ yé kí lọ́wọ́ bá gbà lérò pẹ̀lú àkòjúwe yẹn àwọn máa ń sọkún torí pé lè anna Allah ọlọ́run bá ní sọ pé wa tilka al-amthalu nadribuha lin-nasi wa ma ya'qiluha illa al àwọn àpèjúwe tá à mú wáyé ọlọ́ọ̀bá ìjẹ́lá afáwọn yẹn lápèjúwe kò sẹ́ni tí ó gbọ́ yín jàwọn olùmọ̀ lọ ajẹ́ pé tó wọ́n bá fi lè gbọ́ yé òun ò sínú àwọn àlàáfíìlú àlàálìmú ìyẹn òun ò sínú àwọn olùmọ̀ lọ pé ó disqualify òun pé òun ọ̀gbọ́ ó disqualify yẹn kó òun jẹ́ olùmọ̀ ha ìdàdà àdìmú kò sẹ́ni tí ó gbọ́ yé tí àyàfà àwọn tó bá jẹ́ olùmọ̀ tí ó bá ní sìn so ipò táwọn sálàfù tó máa wà nìyẹn tí ó bá ní sìn so فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم ọlọ́run bá láwọn tí wọ́n jẹ́ múmìnì àwọn máa ń mọ̀ wípé ilé báyìí ọ̀rọ̀ ọlọ́run bá ní wọ́n dẹ̀ máa ń mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run wọ́n máa ń mọ̀ pé òdodo ni àpèjúwe tọ́lọ́ọ̀bà nìkan bá fi lélẹ̀ fún wa. wa amma alladhina kafaru àbáwọn kèfèrí wa yaquluna madha arada Allahu bi hadha mathala ìtawọn máa sọ ni pé níbèrè àtakò pé kí ọlọ́ọ̀bà nìkan bẹ́ẹ̀ lò níbi àwọn rẹ̀ fún wa nínú alukur'an láyé míì ọlọ́run bá àdìkẹ́lá jẹ́ kó yọ wípé àwọn tí wọ́n máa ń ní iman tó máa ń nígbàgbọ́ sí àwọn ayé ọlọ́run ọba so yíba nísìnyí tó máa ń ní ìmàmà dájú sí àwọn tó ń jẹ́ mùmínì ni ọlọ́run bá àdìkẹ́lá máa ń fi àwọn nǹkan yìí lélẹ̀ ní yẹ́sítà ìkínà lẹ́dínà utul kitab kọ́díkọ́lé jẹ́ sí fáwọn tá a fún ní tíra kí wọ́n lè bá dé yẹ̀kí kí wọ́n lè bá ní àmàdájú nípa ìmọ̀ ọlọ́run ọba wàyẹ̀ zádà lẹ́dínà amanu ìmánà yóò sì máa jẹ́ kí àwọn tẹ́jẹ́ múmìnì lékún ní iman ní gbogbo àkígbà tàbá ti ń rí àwọn àpèjúwe àti àwọn àyà lọ́ọ̀bà hmm? wala yartaba alladhina utul kitaba wal mu'minun bákan náà ọlọ́wọ́n bá lẹ́kẹ́lá máa ń ṣe léyìí kọ́mọ́ bá jẹ́ sí pé àwọn tá a fún ní tíra àtàwọn òmìnir kọ́mọ́ bá sí kí ni kọ́mọ́ bá sẹ́ríkù Eh, kàn bá ṣe èméjì nípa ọ̀rọ̀ Ọlọ́run Ọba kàn bá ṣe èméjì nípa ẹ̀sìn Ọlọ́run وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا ọlọ́wọ́n bá ní àwọn tó wá jẹ́ kéfèrí àwọn tí àrùn bẹ lọ́kàn wọn وليقول الذين في قلوبهم مرض àwọn tí àrùn bẹ ní ọkàn wọn ẹ eh, والكافرون àtàwọn kéfèrí ní táwọn máa sọ ní pé ماذا أراد الله بهذا masala kí ọlọ́run fẹ́ lò pẹ̀lú gbogbo àwọn àpéjú ìtọ́lọ́run mú wáyé kí ọlọ́run kí ọlọ́run fẹ́ fi gbé ní ìsìn ìbéèrè àtakò yudillu Allahu man yasha kadhalika yudillu Allahu man yasha wa yahdi man yasha ọlọ́run ní báyìí lọ́lọ́run bá ìrìkílá ṣe máa ń fi mánà báyìí lọ́lọ́run bá ìrìkílá máa ń sì lọ́nà gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bá fẹ́ nínú àwọn tó ẹ̀kọ́ lọ́wọ́ bá àlékẹ́ láwọn tó ń wá ìsìnà káàkiri ọlọ́wọ́ bá àlékẹ́ lọ́sẹ̀kẹ́ ni yóò jẹ́ kán rí ìsìnà yẹn rí he wọ́n rí he lójú páálí wa yahdi man yasha ọlọ́wọ́n bá alikẹ́lá sì máa fi mànà gbogbo ẹnikẹ́ni tọ́nà bá bá rí pé ń wáyé mànà káàkiri gbogbo ẹni tọ́nà bá bá wù tọ́nà bá bá wù láti mànà nínú àwọn tán wáyé mànà káàkiri ọlọ́wọ́n bá alikẹ́lá fi wọ́n mànà pẹ̀lú àwọn ayé ọlọ́wọ́n bá. Hmm? wa man yudillu bihi illa al-fasiqin ọ̀wá ní sẹ́ni kankan tí ó sọnù pẹ̀lú àwọn àpéjúwe tọ́nà bá alikẹ́lá wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́run ní kò sẹ́ni kankan tó ń mọ iye nǹka àwọn ogun ọlọ́run ba àwọn màláìka ọlọ́run ba àyàfi ọlọ́run ba fúnra rẹ̀ nìkan. ṣé báyìí nìsín so àwọn ọlọ́run ba lè kí wọ́n tẹ̀síwájú pé yudillu bihi kathiran wa yahdi bihi kathiran ọlọ́run bá ní àwọn àpéjúwe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́lọ́run bá nìkẹ́lá máa fi ń mánà lọ́lọ́run bá nìkẹ́lá máa ń sọnù látara àpéjúwe yìí nínú àwọn tó yẹ pé wọ́n ń wá ìsìnà káàkiri wọ́n fẹ́ tapọ̀ ayọ̀ ọlọ́run ọba tó yẹ fìlà káyì tako ọ̀yá àdí ibi kẹfì ọ̀ ọlọ́run bá nìkẹ́lá dẹ̀ máa fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wá so ọlọ́run ọba àlekẹ́lá wà ní sọ ẹnìkan kan nù pẹ̀lú àwọn àmì wọ̀nyí pẹ̀lú àwọn àpèjúwe wọ̀nyí àyàfi àwọn tó bá jẹ́ alifasiku àwọn tó bá jẹ́ kéfìrí so àbáwọn tó bá jẹ́ alimunafiku tó bá jẹ́ munafiki àwọn ọlọ́run ọba àlekẹ́lá máa ń ṣe kíni o ọlọ́run ọba àlekẹ́lá máa ń sọnù pẹ̀lú àwọn àpẹẹrẹ ọlọ́run ọba àlekẹ́lá fi ń lílẹ̀ lọ́dún àánú yìí ṣé bá àwọn tó ń sọnù pẹ̀lú ẹ̀ àwọn àwọn àwọn èèyàn èèyàn méjì ni alákọ̀ọ́kọ́ àwọn alìmọ̀nàfikú ẹlẹ́ẹ̀kejì àwọn alìkàfẹ́rù wọ́n máa ń sọnù látara àwọn àpèjúwe tọ́lọ̀ ọba àdìkẹ́lẹ́ bá ń fún wa nínú Al-Qur'an. àrínú àwọn sàhábà gẹ́gẹ́ bí Sa'id radiyallahu anhu Sa'id ibn Abi Waqqas òun sọ pé wà má yudillu bihi ó ní yudillu bihi kathira ọlọ́run bá lè kẹ́lá fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù pé àwọn tó ń sọnù pẹ̀lú àwọn àyà pẹ̀lú àwọn àpèjúwe ọlọ́run bá òun ni yáà ní al àwọn khawarij jù ṣé wà àwọn khawarij jù wà fil haqiqa àwọn khawarij jù tó wà máa sọnù kó lójú ọ̀nà ọlọ́run bá ọlọ́run bá lè kẹ́lá kí ọmọ sọ ẹnì kọ̀ọ̀kan wà nù. ينكثون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون آه، àwọn wo ni alfasikun àwọn alfasikun tó yẹ kọ́lọ̀ ọba àdìkẹ́lẹ́ ni wọ́n máa ń sọnù látara àwọn àpèjúwe ọlọ́ọ̀ba yìí ọlọ́ni alladhina yanquduna ahda Allah eléyìí tafsirul Qur'an bil Qur'an nìyẹn ọlọ́run bá fẹ́ sọ fún wa ìròyìn àwọn alfasikun nìyí ọlọ́run fẹ́ sọ àwọn ìwà kan tá lára àwọn alfasikun nìyí àwọn tí ń segin ni tí wọ́n ń sọnù látara àwọn àpèjúwe ọlọ́run bá ọlọ́run ní alifasiku ni àwọn tó yẹ pé alẹ́dínà yankuduna ahada Allahi min ba'di mithaqi àwọn ẹni tó yẹ pé wọ́n á máa tú àdéhùn ọlọ́run ọba min ba'di mithaqi lẹ́yìn tọ́lọ́run ọba àdékẹ́lá fún wọn ní àdéhùn náà tọ́lọ́run ọba sì kàn nípa torí pé al-ahdu òun náà ni at-tawthiq al-ahdu al-muwaththaq tí nísìnyí so àdéhùn tá a gbé tá a kan pamọ́ tá a wàsákọ̀ ẹ̀ tá a ṣe tàwùsíkọ̀ ẹ̀ so yíba ní sèyí so òun náà ni àdéhùn tí wọ́n ń sọ fún wọn bíbáyìí lọ́nà bá rí sọ pé alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi àwọn tó yẹ sí pé wọ́n ń tú àdéhùn ọlọ́run ọba lẹ́yìn tí ọlọ́run ọba lè pẹ́ látó wàsákọ̀ àdéhùn náà lẹ́yìn tọ́lọ́ ọba àlekẹ́lá kan àdéhùn yẹn nípa wa yaqta'una ma amara Allahu bihi an yusal àwọn wọ̀nyí nínú àwọn ìròyìn dátò máa rí lára àwọn lẹ́yìn tí wọ́n ń tú àdéhùn ọlọ́run ọba tán àdéhùn tó kan pátọ́ náà bá gbé fún wọn wọ́n ń tú lẹ́yìn ẹ̀ wa yaqta'una ma amara Allahu bihi an yusal nínú ìròyìn dátò hmm? ma amara Allahu bihi an yusal wà yufsiduna fil ard pàtómọ̀sí bàjẹ́ lórí rẹ̀ ó rí ìròyìn ẹlẹ́kẹta yankuduna ahda Allahi min ba'di mithaqihi alákọ̀ọ́kọ́ nìyẹn wà yaqta'una ma amara Allahu bihi an yusad ẹlẹ́kejì nìyẹn wà yufsiduna fil ard ọlọ́ni wa tó máa ṣe fasáàjì lórí ilẹ̀ gbogbo ilé náà sọ̀rọ̀ yìí ní kòsó ẹ̀kẹ́ lóògbé lọ́ba wa yufsiduna fil ard ọlọ́ba ni hulaika hulaika humul ọlọ́run ní àwọn tán ṣòfò gan ni àwọn kèfèrí gan tán ṣòfò rí hmm? ulaika humul khasirun aya yìí a afáwa Mus'ab bin Sa'd tabi'iyyun jalil ìkànnú àgbàlagbà àwọn tabi'in ni wọ́n pè ní Mus'ab bin Sa'd olóhun bí bàbá àwọn léèrè nípa aya yìí pé àwọn òwúrọ̀ lọ́wọ́ bá ní kí lá bá wí àwọn wo ni alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi ìṣídé parí ayà yẹn wọ́n ní àfáwà Sa'id ibn Abi Waqqas sọ pé àwọn al-Haruriyya nù àwọn Khawarij nù àwọn Khawarij humul ladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi wa yaqta'una ma amara Allahu bihi an yusal wa yufsiduna fil ard àwọn Khawarij nù tó yẹ bá eléyìí báyìí tafsiru yìí lórí ma'ana ni kò tí yẹ bá nísìnyí tafsirun alal ma'ana na ń pè rúkà báyìí yẹn ni pé tàbá ní káwò túmọ̀ áyà yìí ó pé sáwọn kọ̀wárí jì lára ṣùgbọ́n tàbá ní káwò táwọn olóòrùn náà bá lékelá ń bá bí gan tọ́nà bá lékelá ti torí wọn sọ́yà kalẹ̀ kí sáwọn kọ̀wárí torí pé àwọn jò tí ìdáyé lásìkò táyà ń sọ kalẹ̀ kò tí ì sí kátàkì ní kọ̀wárì lásìkò táyà ń sọ̀kalẹ̀ so nígbà tí o tí ì sí kọ̀wárì lásìkò táyà ń sọ̀kalẹ̀ ajẹ́pẹ́ kìtìkìtì kìí sàwọn ọlọ́run bá lè tẹ́lá ń bá wí gàgà nínú àyà yìí ṣùgbọ́n nínú máànà àtàfsírù hmm, alẹ́ máànà tábà ní ká wo ìtumọ̀ àyà yẹn ẹgẹ́ bí nǹkan tí sáàdù bin abiwa kọ́ọ̀sì fi tú nìyẹn pé ìtumọ̀ àyà yìí so nǹkan tí afáwà Sa'd ibn Abi Waqqas tó ń gbà lérò nìyẹn kí sí páyà igan yẹ kọ́nà sọ lórí àwọn khawarij sí bá ní sèyí tó wọ́n ní khawarij àwọn ọ̀nà tó yẹ kí wọ́n jáde lórí Ali tí wọ́n lọ sí tí wọ́n jáde kúrò lábẹ́ ìjọba Ali tí wọ́n lọ sí Naharawan Naharawan àwọn náà máa mùsùlùmí ní kèfèrí wọ́n pe Ali ní kèfèrí wọ́n pe Muawiya ní kèfèrí wọ́n pe Sa'd ibn Abi Waqqas yìí náà wọ́n pe kèfèrí wọ́n pe abdullahi bin amr bin al-as ní kèfèrí abu musa al-ashari wọ́n pe ní kèfèrí abdullahi bin abbas wọ́n pe ní kèfèrí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wọ́n pe ní kèfèrí láwọn khawarij so yẹ́ bá ní sí wọ́n máa pe mùsùlùmí ní kèfèrí pẹ̀lú nǹkan tí òkè sí kúfúrù yẹ́ ní sí gbogbo àwọn jàbàtà pátá látòkè délé àtàwọn ọmọ ẹlọmọdé àtàwọn ọmọdọmọ rẹ wallahi khawarij ni wọn òfin Ọlọ́run bá búra òfin búra bílà adna shak láì sí iyèméjì tó kéré lẹ́nu bíbá mo fi bá búra wallahi àyàfẹ́ni tí o bá gbọ́ àtẹ́dàtò àdì sunnah wal jamaa yìí àwọn àǹfà tún nà dé Sheikh Rabi' bin Hadi al-Madkhali wọn bẹ láyé títí ìsìn àgbàfà ni wọn àgbàfà wọ́n bẹ ní Madina àgbà àfáà ni wọ́n ní Jami'a Islamiyya professor ni wọ́n àfáà ni gbóná púpọ̀ wallahi wọ́n jẹ́ pé àwọn kọ̀wárí àwọn jàbàtà kọ̀wárí jì ni wọ́n kí lọ́fà tẹ́ bá lọ́wọ́n tíra wọn kan tán pè ní an-nasrul aziz ala rabbil wajiz wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá nírò pé gbogbo bídà ní kúfúrú wallahi wọ́n ní kọ̀ọ̀rì jì ni tó pé ìròrí ìròrí mahmud haddadi ni wọ́n fẹ́ máa fi sheikh rabi ibn hadi al-madkhali àwọn yẹn fẹ́ máa lẹ̀ wọ́n máa ń rò rí iná pé irú rí yẹn náà bẹ fún sheikh rabi sheikh rabi wa kọtíra wọ́n pè ní al-nasru al-aziz ala ar-raddil wajiz ala ar-raddil wajiz ar-raddil wajiz ẹni tó kọ abdulrahman abdulkhaliq ni ẹ̀sùn kan sheikh pé wọ́n ní àkídà haddad mahmud haddad pé ó pé gbogbo bídà ní kófòrò sheikh wa kọ tíra láti lè bọ́ra wọn kú níbi àkídà yẹn kò yí báyìí nísìn wọ́n wá kó ti ọ̀rọ̀ mahmud haddad nínú tíra yẹn kan tó pè ní yawmun la dhilla illa dhilluhu ó pè tíra yẹn yawmun la dhilla illa dhilluhu ó ní wa amma al-khawarij faqabbaha Allahu amrahum mahmud haddad ní ọ̀rọ̀ àwọn khawarij kọ́lọ̀ wọn bá lè kẹ́lá kọ́ bá wa dàlámọ̀rí wọn rú kọ́lọ̀ kọ́ bá wa lálàsẹ̀ wọn fahdharhum ilẹ̀ mùsùlùmí sọ́ra fún wọn o wa hadhir minhum man laqita ọ̀rọ̀ mọ̀mú haddadi ni yẹ̀wò gbogbo ẹni tó bá dẹ̀ ti pàdé pátápátá máa sọ wọn lára nípa kọ̀wárì sọ̀rọ̀ tó sọ ń dàbí ọ̀dà ọ̀lá yọ̀dà a ní tìrìkì mahmud haddadi sọ̀rọ̀ tí ọ̀dà ó jẹ́ ní burúkú tábàdì tó sọ̀rọ̀ tó dà káwá ní torí pé ìyẹn bú lọ́sọ̀ ọ̀rọ̀ wá dà mọ́ àhà sheikh rọ̀bí náà fi hàn lẹ̀ pé ọ̀rọ̀ tó dà lọ́sọ̀ ń bì pé wa amma al òráwọn kọwàrí fàkọ́bà Allahu amọ̀rọ̀hù kọlọ̀bà kọwà lálàsí alámàrí wọn fàhàdàrùhù ìrẹ musulmi sọ́ra fún wọn arẹ́bì ní a sọ́ra fún àbí òníká sọ́ra fún wọn wà hàbìr minhum malaqita gbogbo ẹntọ́ bá pàdé ma sọ wọn láàrin pa àwọn kọwàrí tó lára burú ni wọn ilé wù ni wọn òtọ́ ni àbí òtọ́ kọ sọ fọwọ́lọ́hì bí tó ti wá bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ fọwọ́lọ́hì innahum ní òkùnjẹ́ sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ innahum la shirarul khalqi kama wà sọ́fà fún rasulullahi sallallahu alaihi wasallam aláburú jùlọ nù ẹ̀dá ni wọ́n gẹ́gẹ́ bí i ànábì sí ròyìn wọn ọwá ni wáhùn wa ghayruhum min ahli bidai bí tí wà láti wá dénú ọwá ni ọwá ráwọn kọwárìjì yóò àti gbogbo níbi tó kù ìdájọ́ kọwárìjì gbogbo mú jàbátá yìí tó sọ bẹ́ẹ̀ recently before bóyá two days or three days or four days before the commencement of àwẹ̀táwàá yìí nínú program tó máa ń ṣe ní orí rédíò kan ní gbòòrò precisely lọ́jọ́ Tuesday tí ma gbàmù ló máa ń ṣe program yẹn gbọ́dẹ̀ tó sọ bẹ́ẹ̀ pé ìdájọ́ àwọn Khawarij ní gbogbo ẹlẹ́gbẹ́ òmù ìdí Mahmoud Haddad ń sọ tíṣẹ́ sọ̀rọ̀bí dìdì wọ́n lálà sí ẹni ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ní wahum ghayruhum min ahli bid'ah àwọn Khawarij àti gbogbo àwọn tó yàtọ̀ sí wọn ní àwọn bídà gbogbo bídà yòókù ìdájọ́ kankan náà ni wọ́n mú la yanfa'uhum jihadun wala amalun min ta'atin gbogbo jihad tán bá ṣe ò lè ṣe wọ́n láǹfààní lójú ọ̀nà náà bá gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ gbogbo iṣẹ́ tán bá ṣe ẹ́ min salatin wọ́n bá kírun ni kò lè ṣe wọ́n láǹfààní ẹ́ wa wọ́n gbà ni wọ́n lè ní àwẹ̀ wọn ti bàjẹ́ wa hajjin wọ́n lọ hajj ni ó ti bàjẹ́ kèfèrí ni wọ́n ṣe dáadáa ni wa silati wọ́n fẹ́ bí kọ́ ni wa badli nafsi wal fi jihadi hatta yatubu min bid'ihim wa yarji'u ila wa wọ́n ná owó wọn wọ́n ná ẹ̀mí wọn sójú ọ̀nà ọlọ́wọ́ bá ní kò ní ṣe wọ́n láǹfààní hatta yatubu min bida'ihim tí inú òfin túbá kú mi bídà tó wọ́n kó sí wa yarji'u ila súnà tó sì padà sínú súnà bídà àti bá gbogbo wọn jẹ́ ẹ̀rọ àwọn kìnìjà bàtà ń sọ nam ti sọ náà nù sheikh wa ni torí àwọn tó sọ yẹn wọn kọ̀wárì tó sọ yẹn fa nahnu nahdaruhum àwa náà wà pẹ̀lú rẹ̀ àwa náà ń sọ́ra fún wọn wà nù hazir min hù àwa náà sì ń sọ́rọ̀ yẹn lára nípa wọn ṣe pé wọ́n sọ̀pọ̀tẹ̀ lórí yẹn bal wà nù hazir min kulli bídà yìí wọ́n ní kó dàkẹ́ sí àwọn kọ̀wárì nìkan gbogbo bídíà yàtọ̀ fi bídà àwọn kọ̀wárì jì nìkan gbogbo bídà là ń sọ́rọ̀ yẹn lára nípa rẹ̀ wà min kulli dáì ilé ha àti ń sọ́rọ̀ yẹn lára kúrò but ṣẹ̀gbọ́n tí a bá however ṣẹ̀gbọ́n tí èèyàn fẹ́ gbé ọ̀rọ̀ padà wàláàkì ṣùgbọ́n min aina laka níbolo ti rí min aina laka níbolo ti rí wípé anna alal bídàyí báwọn ní bídà gbogbo àwọn bídà yóò kù ẹ́ gbogbo sẹ́ta bá ṣe láyàn fa ìhù kò lè ṣe wọ́n láǹfààní wọ́n kí ọ̀rùn ní bó ti káyẹn wọ́n gbá àwẹ̀ ní wọ́n sì kíní gbogbo sẹ́ wọ́n ti bàjẹ́ mbolo min aina laka mbolo wọ́n mọ̀ fáyìmá hádá min àìmọ̀ ti sunna nínú àwọn àyíma súnnà nínú àwọn àfáà súnnà tàbí tó gbọ́rù àgbọ́yé tí wọ́n ní òpin gbogbo níbi dájí kèfèrí hmm? inna inna al-kufra huwa alladhi yuhbitu al-amal sheikh rabi ni kufru ni man ba se je kufru nìkan òun ni man ba se je wala tanfa' ma'ahu at tó yẹ pé kò sí bí ẹ̀sìn lè máa ṣe dáadáa tó ولقد أوحي إليك وإلى الذين من قبلك آية من لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين نعم إن الكفر والذي يحبط العمل أما البدعة فإنها ليست كذلك شيخنا ما بدعة هو رباي إذا جاء بدعة هو báyẹn فإنها هي التي ترد بدعة هي tẹ́yẹ bá ṣe ولا تقبل منه padà síyàn wà látùkùbàl wàlákin látúṣbítù sáyìrò àmàlì àmá kò ní bá gbóṣẹ́ rí rẹ̀ jẹ́ yọ bàtà yọ bá gbóṣẹ́ yíjẹ́ ní o inú ọ̀tẹ́ yí o yọ bàtà yíjẹ́ ní o kí ni gbogbo orú bá wọ̀n kò dìgbà tó bá tó wọ́n gbẹ̀gbẹ̀ tí gbogbo rẹ̀ bá já ká tó sọ̀rọ̀ sheikh ni fa innaha hiya allati turaddu wa la tuqbal walakin la tu la tuhbitu la tuhbitu sa'ira 'amalihi kò ní ba gbogbo sí oníbíyà jẹ́ madama muslima lórí wọn bàtẹ́ni yẹn bá ti jẹ́ mùsùlùmí lam yakhruj min da'irati islam tí o ti kó sí tọ́yọ́ jáde kó ní islam bídíà ò bá ṣe rẹ̀ jẹ́ bídíà sọ di kèfèrí. allah ta'lam sheikh ní sọ mọ̀ ní annaka qad tahakta bi rabbil khawarij pé àwọn khawarij tí wọ́n gẹ́ni ká sọ́ra fún un tó kó sí àkídà àwọn gan ni yin mo sọ pé wà láì àkídà kọ̀wáìdì jàbàtà ń kíkà pé ṣéèkì ní àwọn kọ̀wáìdì wọn ní kọ́ sára fún òkè ìròyìn tó ní gan ni anta ta'lam annaka qadirta hatta bi rabbil khawan bi hadhihi an-nazrati jahila pelu wo ya lai makai aláìmọ̀kan al-musadimati lil kitab wa sunna ye ton ton forí gbárí ton ta ko kitab àti sunna yi fa bi hadhihi an-nazrati sara al-khawarij shirara an-nas wa bi hadha al-ghuluwi والنظرة إلى الذنوب صاروا خوارج وني وقد هذه النظرة الجاهلة بلو يا لاي مكاي بلو كما في وجو لاي مكاوي داجو اسي صار الخوارج شرار الناس لما خوارج في دالا برونو دا تو ني كا سورا تو لالا برونو وان ني تان بي ديباني eh àti pé ìmọ̀ ṣàṣejù níbi ìmọ̀ wòye sẹ́sẹ̀ ká máa fún ẹsẹ̀ nídàájọ́ tó ní agbára jùlọ wọ́n fi di kọ̀wárìjì wọ́n ní haza huwa almanhaj alladhi adina allah bihi ilé tẹ́mi sọ yìí ni man hajj tẹ́mi fi ń sin lọ́wọ́ báwo pé gbogbo bídí àkọ́ ni kúfúrú o subhanallah wallahi àkídà àwọn kọ̀wárí dì sheikh yìí náà tó wá sọ bẹ́ẹ̀ sheikh amúra abdulmunin salim ìkan àwọn àfáà ni sheikh amúra abdulmunin salim nínú tíra àwọn tán bana 'alayha al-gulatu madhhabahum fi at aláì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé gbogbo bídà ní baṣẹ́ jẹ́ àti gbogbo bídà ní ó sì gbére nínú aláì wọ́n nínú àwọn kọ̀wárì jì lọ́wà nínú ẹ̀tún tó sọ bẹ́ẹ̀ gẹ́ì nínú ẹ̀tún tó sọ bẹ́ẹ̀ gẹ́ì orí Sheikh Salim Hilali Sheikh Salim Hilali sọ bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá pé Sheikh torí ọmọ pé mùsùlùmí ní kéfèrí pẹ̀lú àwọn bídíà tí ó yàn jáde kó ní islam pẹ̀lú àwọn bídíà tí ó gbìyàn jáde kó ní islam yóò mọ̀ yàn jáde kó ní islam pẹ̀lú ẹ̀ ẹ̀wà máa wo kò lè bá ní sí bí sí wá yóò jáde lélẹ̀ islam lélẹ̀ bá tí ó sáré súnnà kankan tí ń fi tẹ̀síbá islam lẹ́yìn bá dé saudi ní tẹ̀síbá ń ṣeré lọ ní saudi ní afá tán lo tẹ̀síbá lọ

ẹ jẹ́ ká sọ́ra fún gbogbo àwọn ọ̀rọ̀ yìí báyìí àbí táàlì ni pé gbogbo àwọn nǹkan tẹ́nìkan ò tó wá tẹ̀lé wá lè rí inú tíraka pé kófùrù nìyẹn tó ìyẹn fi sí ibi jẹun ó sì di kèfèrí kí ni kèfèrí tó ṣe ó fi sí ibi jẹun inú tíra ò láti rí wàláì kò sí bí bá ní sí ẹ ọlọ́bì kó mọ ní ẹ̀bá ti lọ́bì kó mọ níbo ló ti kà tá ń sọ bẹ́ẹ̀ tá ń sọ pé míyàn bá ti lọ́bì kó mọ ó di kèfèrí ní kó mọ tá lè ṣe táwọn àfáà irú kí lélẹ́yìí báyìí wàláì a ah. ẹ̀jẹ̀ ń sáré kásírà kásí wa léjì tọ́nà bá ní kí n tètè kárí bá mọ̀ pé ilé ń pè yẹn ń gèfèrí lásán tẹ́ máa wọ́n pé ah, àwọn wo ní jókòó síwájú ìyẹn ń lọ bí kó mọ ìyẹn ń lọ bí public nìka ẹ̀dàkùn ẹ̀yìn ti gbọ́ secret nìka yìí èyàn máa ń ṣe secret nìka ah, tánàbí ní àyílù nìka Ànábì ní ẹ publicize nìka ọmọ yẹn lọ́bọ́ bíi nìka bá ìlọ́bọ́ bíi nìka bá wàlá yóò ti nìka ní lọ́bọ́ kí ní lọ́bọ́ bíi nìka bá lò ìyẹn máa ń lọ public nìka náà ni Ànábì ní ká publicize nìyẹn sí nìka ń kọ̀rọ̀ àbí irú àgbá kan wò lélẹ̀ ẹ mọ̀ àwọn nǹkan tí ò yẹ kéèyàn pé yẹn ń kéèfè lílé lórí akàwòkè hàn a sì gbé kéèfè láwọn èèyàn lọ́wọ́ kò tí ì báyìí sí tíra tí mo ní mo fẹ́ wò tíra yẹn ahkamu al-aqiqa ni wọ́n pè ahkamu al-aqiqa àwọn tí wọ́n ṣe ìdíkọ́ kawọ́kọ́ síra yẹn fún wa náà kí n tó ka nǹkan tó wà ní ẹni ṣókí fatawa ahkamu al-aqiqa fatawa ahkamu al-aqiqa àwọn tí wọ́n sọ̀rọ̀ mbẹ́ sheikh bumbazi wà mbẹ́ sheikh al-albani wà sheikh sani usaimin wà mbẹ́ ṣé báyìí sìn so sheikh sali fawzan àwọn afa sunna rẹpẹ àwọn àgbààgbà afa sunna ni wọn àwọn alájẹ tó dá yìí mẹ́ta sọ̀rọ̀ mbẹ́ ẹ wá jẹ́ ká lọ wo inú tíra yẹn page twenty three page twenty three mọ́kàn fẹ́ kàbí kan fún wa ń bẹ̀ ibi tí àwọn ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa pé yẹn lè pè yẹn wá jẹun kó má pọ̀ ń bẹ̀ bẹ̀jẹ̀ ẹ̀ka jẹ́ kàbí kan torí àsìkò pàkà yà lọ́bẹ̀ kẹ́kàn mọ̀ pé kátàkátà ní sọ ni page twenty three nínú tíra yẹn tàbá jẹ́ pé fatawa alájẹ́tì fatawa alájẹ́tì dá ìmọ̀ làfẹ́ wò fatawa alájẹ́tì dá ìmọ̀ làfẹ́ wò ó ní tíra kan tán pé ní fatawa tó ikú kó gbọ́ fatawa àwọn alájẹ́tì dá ìmọ̀ àwọn alájẹ́tì dá ìmọ̀ yẹn ó làwọn àgbà fà sí ìjọba Saudi sàjọ pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tó bá rú gbogbo èèyàn lójú lágbàáyé àwọn eléyìí kéwú wọn fakò mọ́kùn kéwú yọ wọn kéwú dákàn ẹ máa gbé wá sí ojú wọn kéwú ọmọ Saudi nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ kódà ọmọ Egypt wà bẹ́ẹ̀ gbogbo àwọn èyí wọn discriminate pé torí pé ìsọ ọmọ Saudi nínú nù sọ sáà kéwú sẹ́sìn yíyọ àti pé ìmọ̀ rẹ nírú dì ìmọ̀ rẹ ní isnab lọ́dọ̀ àwọn tó yẹ kó ní isnab débẹ̀ mọ̀ wá sí fáfá fáwọn èèyàn àwọn náà ń pè ní alájẹ́tù dáìmà now tábàlọ́ ọ̀fẹ́ pé nùtí àwọn afẹ́wò fatwa àwọn afẹ́wò kálọ̀wò fatwa 8052 fatwa number 8052 kálọ̀wò ń bẹ̀ wọ́n ní su'ilat alájẹ́tù dáìmàtù lilbuhuthi al-ilmiyyati wal-ifta wọ́n bi lájẹ́tù dáìmà léèrè àwọn kọmití tí wọ́n wà ní gbogbo ìgbà fún ìmọ̀sí research nípa ìmẹ̀sìn àti ìmọ̀sí fatuwa fìlà àkíkọ̀ nípa ọ̀rọ̀ àkíkọ̀ kọ́lá sáàdù bùn àbí rahman ẹ máa gbọ́ o sáàdù bùn àbí rahman lẹ́ni tí ń béèrè béèrè wá sọ pé kúlù mọ̀ yàrá ìfò fi mamlakati ní kìbárì ìlàmà ó ní gbogbo àwọn tó ń mọ̀ ní mamlaka ní Saudi Arabia láwọn àgbààgbà fà ní kìbárì ìlàmà gbogbo àwọn àgbààgbà fà jànkànjànkàn tó ń mọ̀ láfà Saudi Arabia wa man nazara ila atharihim min sanafi umma àti gbogbo àwọn tó ń wòye tó ń mọ́ rí ìlapa wọn tó ń mọ́ wòye sí ìlapa wọn pé àwọn ilé ìlapa dáadáa nú ẹ̀sìn nínú àwọn salafi umma tó ń mọ́ o àti gbogbo àwọn àgbà fà sàwódì o yad'una nasa ila aqiqati wọ́n máa pè é lọ síbi àkíkọ̀ wọn o yàbàtà wọn ni wọ́n ti ṣe kèfèrí báyìí lẹ́ni tí nǹkan dààmú ọpọlọ rẹ̀ yad'una nasa ìlà àkíkọ́tìhìm wọ́n máa pè àwọn èèyàn lọ síbi ẹran àkíkọ̀ wọn kán wá bá wọn jẹ àkíkọ̀ tó bá ń ṣe àkíkọ̀ wala yunkiru alayhim ahadun ila hadha al-yawm ebi o si rẹ nìkan kan tẹ́rí ẹ̀ pé tọ́ta kò wọ́n dòní <laughs> òun ọ̀rẹ́ nìkan kan rí tọ́ta kò wọ́n dòní ẹ dákun kí ni ẹ fẹ́ sọ sí sẹ́yìn fẹ́ ta kò wọ́n ni sẹ̀fẹ́ ìbéèrè ló béèrè pé nínú àwọn tó wọn máa rí náà àgbàgbà àbá náà wọn láwọn àbá jẹnkanjẹnkan àtàwọn sálàbùkù mọ̀tá ti kọjá lọ tóun mọ́ rí lápá nǹkan àwọn eléyìí àwọn eléyìí lámìlá kánú ẹ̀sìn wọ́n máa pèèyàn síbi àkékọ̀ wọn wọ́n máa pèèyàn síbi àkékọ̀ wọn òun ò sì tó takò wọ́n rí mo ní kọ̀ nàìjíríà ni rárí <laughs> jàbàtà ọwá ní aljawab ìbéèrè ni pé aláàfíkọ̀ àfíkọ̀ tó ń wí ìyà máa yìí zùbá fil yawmi sabi'i min alwilada ó lẹ́ran tá a máa ń pa fún ọmọ lọ́jọ́ kejì jọ́ta bá bímọ ṣukran lillahi alama wahabahu min alwalad láti dúpẹ́ fọ́lọ́run ọba lórí ẹ̀bùn ọmọ tọ́lọ̀ fi tawá lọ́rẹ̀ zakaron kana aw unsa ọmọ ẹjọ́ ọmọkùnrin ni àbójọ́ ọmọbìnrin apẹ̀rẹ̀ fún wàhíyà sunnatun yẹpẹ̀rẹ̀ yìí ó sunna ni lima warada fiha min alahadith nítorí àwọn ahadith tó wá fún tó pọ̀ wàlíman akọ àn waladihi wọn lọ́wọ́ tọ́ fún ẹni tó bá payana fún ọmọ rẹ̀ tó bí wàlíman akọ àn waladihi ó tọ́ fún gbogbo ẹni tó bá payana fún ọmọ tó bí àyẹ̀dẹ̀ wà náà sálẹ̀ kọ́ wá pé ó pè yàn kan bá jẹ́ ó ṣe kí ni ó tọ́ fún kó pe àwọn èèyàn kan wá èèyàn máa ń bá èèyàn jẹran àkíkọ̀ pé ó tọ́ fún kó pe àwọn èèyàn kan wá bá àwọn onídàáwò yìí àwọn alájẹ́tù dáhìmà ẹ́ fi ìbẹ́ìtìhì ó lè pè wọ́n kán wá bọ́ jẹ́lé rẹ̀ ó lè jẹ́lé rẹ̀ ló àbáwọn àyè mí ìtọ́bá tó ẹ̀ ọba àwọn àna rẹ̀ kò ní á ah, mo fẹ́ fi pán àwọn àna mi lé ẹ̀rọ mi jẹun kó mọ́lé àwọn àna mi kò sí o lè ní káwàbọ̀ jẹ́ mọ́sálásí ọba tàti ní dọ̀tí mọ́sálásí ọba sí ìwọ̀ o lè ní káwàsí banquet hall gbogbo ibi tó bá ti wọ́ ni ìwá sí ibi tó bá ti wọ́ káwàbọ̀ jẹun àwó sì wá wà láyà wà tọ́rà wọ̀ sẹ̀sẹ̀ mọ́ lọ gbọ́dà bo ní a ṣe wà sí mẹ́ra ó sì lè pín lẹ́ran tútù ó tọ́ fún ó lè pín lẹ́ran tútù bá fẹ́ pín lẹ́ran tútù wà náà rí ìjàn kódà bó bá fẹ́ sè é tí ó pín fáwọn èèyàn lè pín alẹ́ fòkọ̀rọ̀ ó lè pín fáwọn aláìní hmm? wa aqaribihi ó sì lè pín fún àwọn àwọn alásùnmọ́ rẹ̀ àwọn fámìlì rẹ̀ wa jiranihi àtàwọn aládùúgbò rẹ̀ wa asdiqaihi wa ghairihi ó sì lè pín fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn míì náà tó bá tó yàtọ̀ fún wọn nínú àwọn tó fẹ́ fún ní ẹran yẹn jẹ. sórí báyìí ẹ̀rí máa ń ṣàlàyé so pé ọ̀rọ̀ nípa ká pè yẹn wá jẹun àkíkọ̀ ó sì wá di wàhálà tó fi wá di pé yẹn kan wá bẹ̀rẹ̀ ìdájọ́ kan láwùjọ wa yìí ẹ̀ẹ́gìní kan ànábì ò ṣe ànábì àwọn ọ̀rọ̀ dẹ̀dẹ̀ rìn wàláì ìyẹn kọ́lá mẹ́tàlá yìí ni àbákùfọ́ lẹ́nu fún ní gbogbo àwọn ọ̀rọ̀ tí ń pè lẹ́rìí ìròrí fa ìfọ̀lá ìròrí ní pè lẹ́rìí ìròrí fa nǹkan ń pè lẹ́rìí ìdẹ́wọ̀n yóò sálẹ́bì lọ́wọ́ sọ pé òun ò ṣe àbíkámọ́ṣe àbáwọn àfáà súnmọ̀ táwọn orí yìí àwọn ọmọ pé àwọn orí tí wọ́n pé débẹ̀ wọn ọmọ fíkí wọ́n lọ́mọ the worst wá ni pé wàláì tàlá yóò wà pè yẹ́kẹ́ ìfèlélé lórí ó ti jáde kó ní Islam báwọn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kí ẹ jáde kó ní Islam tó bẹ́ẹ̀ náà ẹmà gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn sì mọ́tò kódà wàláì mọ̀ fọ́lọ́bà búra jàbátá burú ìjà ọkọ̀ wáyé jìpìlẹ̀ lọ torí ẹfún mi tí ibi tíra àbítá ọkọ̀ wáyé bá ti pèèyàn ní kẹfẹ́ ó sì kọmà wọn yìí pèèyàn kẹfẹ́ líle lórí òun tó lékèlè kan wèrè tíyẹ tó lékèlè kan wàláì jà àwọn grandfather rẹ̀ lọ wàláì ẹ lérí ibi táwọn ọkọ̀ wáyé sọ yí pé kódà àwọn boko haram ẹ lérí tó sọ pé tó bá fi sí ibi jẹun ó di kẹfẹ́ rí àbí kò sínú àwọn boko haram má ṣe burú tó yẹn wọn sọ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ bá ń pẹ́lẹ̀ tún burú jà àwọn boko haram lọ mo fọ́nà bá búra eléyìí tó burú jù wọ́n lọ ìtàwọn Boko Haram ò ní pè yẹn pé àwọn gẹ́ lọ sí rí <laughs> àwọn Boko Haram kò wọ́n sọ pé tó bá ṣe kó má di kèfèrí jàbàtà tó pè yẹn ní kèfèrí pẹ̀lú yẹn ẹni tó bá ṣe wà síbi ìyàwó ó sì wà síbi ìyàwó lọ dáràn sípa ó sì di kèfèrí bó ṣe wà síbi ìyàwó kí ni gbogbo àwọn nǹkan jàgbàjàgbà báwọn yìí kí ni gbogbo àwọn nǹkan báyìí kan pè yẹn kèfèrí lọ kọ̀wá sí mùsùlùmí kan àfẹ́tọ́bájọ́ ní ẹgbẹ́ wàláì tí bá ń parọ́ tẹ̀yàn lọ́yọ́ kù sí mùsùlùmí kan àfẹ́ntọ́ bá wà nú ọmọ ìjọ rẹ̀ nìkan ni mùsùlùmí kò yí bá ní sí so wọ́n kọ̀ndẹ́mù gbogbo àwọn ẹran táwọn èèyàn jẹ lọ́jà wọ́n lè ran ìwọ́n láwọn kèfèrí ní pẹran ní pàtà ẹni kọ́ dáko èèyàn méjì tí ń pẹran pàtà tó fi mọ̀ pé kèfèrí ni wọ́n dáko èèyàn méjì tó mọ̀ tí ń pẹran pàtà tó sì mọ̀ tán àti kúrú fẹ́ kó sí <laughs> wàláì kò sí nǹkan kan nígbà tí wọ́n sọ ọmọ tó ẹ wá sí wá sí mọ̀hádọ́rọ̀ rẹ̀ irọ́ ní ń pa wàláì torí pé wọ́n èyí wá sí lẹ́tọ̀ rẹ̀ ni wọ́n fi di kèfèrí àbí ọkẹ̀ ọya àní dákò èèyàn méjì tí ń pẹ̀rẹ́ pàtà àti ẹran kúfùrù tán kó sí àbí kí ni gbogbo orú àwọn kábáyì àwọn gbọ́dọ̀ jẹ́ ara máa àmá ń jomi ọbẹ̀ ẹran ẹ orí tí ò pé èèyàn jomi wàláì kọjẹ́ ẹran ìsìn jomi ọbẹ̀ ẹran tó tọ́ sọ fún wa nísìn pé a lè jomi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ lú àbí ebi haram ló pẹ́ran bí pẹ́ran bá ti jẹ́ haram èyàn gbọ́rọ̀ junior bẹ̀rẹ̀ àbí ẹ̀ẹ́kẹ́ wa ní ẹran lọ́lọ́wọ́ wí ọlọ́wọ́ kọ̀dákò mi ọbẹ̀ bàbá <laughs> láì tọ́lọ̀ wọ́n dákò mi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ tó yẹ́ lè jomi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ omi tọrọ ẹlẹ́dẹ̀ alè jẹ́ lọ sọ ẹ́ o wọ́n bá jomi ọbẹ̀ ajá yẹ́ lè jomi ọbẹ̀ ajá lọ sọ ẹ́ o àwọn so ọlọ́run bó sànú wa ṣe bá ní sísò a eléyìí bí àwọn kọ̀wárì bí wọ́n ṣe rí nìyẹn so a kàn rọ àyà síbẹ̀ yẹn nígbà tí a ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí àfàwà Sa'id bin Abi Waqqas ló sọ nípa àyà yìí àwọn tí àyà ń bá wí ń kọ́ àwọn kọ̀wárì yìí ṣe bá ní so ìyẹn ni pé nínú ìtumọ̀ àwọn kọ̀wárì yìí kó sínú àyà yìí so a insha Allah so ọ̀rọ̀ nípa tí àfàwà Sa'id bin Abi tọ́wádì ní ọ̀la a máa tẹ̀síwájú ìyókù nínú àyà tí a ń bá lọ abẹ́lẹ̀ ọba alékẹ́lá kí ọlọ́ọ̀bá kí ó sọ ẹ̀sìn wa ọba alékẹ́lá kọ́ mẹ́jẹ kí ẹ̀sìn wa kọ́ mẹ́jẹ kó ráre abẹ́lẹ̀ ọba alékẹ́lá kí ọlọ́ọ̀bá kí a ó ṣe wá ní ẹni tí ó dùn dédé nú ẹ̀sìn kọ́mọ̀ sí wá ní aláṣẹ ètò kọ́mọ̀ sí wá ní aláṣẹ ètò kó sì wá ní ìjọ àníkùnkùn ìjọ ànábì sallallahu tí ò ní máa mú nǹkan le jù bí ọlọ́run bá lè kẹ́lá tàbí ṣe mú lè lọ tí ò sì ní máa fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú tọ́lọ́run bá lè kẹ́lá tàbí sallallahu alaihi wasallam ní ká pàtàkì la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin subhanaka allahumma wa bihamdik wọ́n máa ń gbé àwọn tó lọ sí mùsùlùmí àwọn tí kò mùsùlùmí àwọn tí kò mùsùlùmí àwọn ọmọ tí kò mùsùlùmí àwọn máa jẹ́ mùsùlùmí àpò kí yàtọ̀ ń bẹ láàrin nǹkan yìí. naam wọ́n ní sí yàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti mùmìnì pé torí pé àárín inú àwọn èèyàn tó sọ pé alágbájá ó ti dépò mùmìnì lágbájá ó wà nípò mùsùlùmí so wọ́n ní sí bẹ láàrin méjèèjì bẹ́ẹ̀ ni yàtọ̀ ń bẹ mẹ́fẹ́ yàtọ̀ ń bẹ̀m̀bẹ̀ so tí wọ́n bá tán bá lo méjèèjì tán bá tí wọ́n bí tán bá ti dápọ̀ méjèèjì papọ̀ wọ́n máa ń túmọ̀ sí tó yàtọ̀tọ̀ tó yẹ bá ní sí yìí so nítorí pé nínú àwọn mọ̀rọ́tìbù dì nínú àwọn ìpele ẹ̀sìn ó ní ìpele Islam wà ìjẹ́ mùsùlùmí ìpele lẹ́kẹ̀jì ni ìpele ìjẹ́ mùmìnì ìpele lẹ́kẹta ni anábì sallallahu alaihi wasallam jibril sọ pé kó fún onírò nípa islam ó sọ tán nípa akhbirni anil iman onírò nípa iman ìgbà tó sọ tán ó nípa akhbirni anil ihsan onírò nípa ihsan ìmọ̀ràn ti gbẹ́jẹ̀ tà nìyẹn ṣé bá nífẹ̀ẹ́ so ẹn tó jẹ́ mùsùlùmí òun lẹ́ tó jẹ́ sí pé ipò rẹ̀ ìpele rẹ̀ ó kéré jùlọ ntí yẹn sì lè jẹ́ tó kéré jùlọ pé yẹn fi wà nù yọ̀nà náà bá ní kó jẹ́ mùsùlùmí ẹni tí kò rẹ̀ tó tẹ̀lé ni mùmínì nítorí ó jẹ́ pé àwọn alábáwò oko ìgbà tí wọ́n ṣe ìdíyàwó ìmán láyé anábì sallallahu alaihi wasallam qalat al-a'rabu amanna àwọn alábáwò sọ pé àwọn ti jẹ́ mùmínì ọlọ́ni qul lam tu'minu hmm, walakin qulu walakin qulu aslamna ẹjọ́ pẹ́ ti gba islam aláàmà yadkhulul imanu fi qulubi ìmánu jẹ́ wọnú báyà ẹ̀ ti di mùmìnì ṣé bá ní mùsùlùmí ni wọ́n àmọ́ wọn ti di mùmìnì ṣé bá ní so ìtumọ̀ rẹ̀ ni wípé wọn àti ìdépele ẹlẹ́ẹ̀kejì nínú ìpele islam ṣùgbọ́n gbogbo mùsùlùmí pátápátá aslu ìmáàni gbọdọ̀ wà fún pé mú mi ní ẹ̀tí ọ̀nà sábà yìí nìyí gbogbo ẹni tí ò bá sí imani, fún tí ò jẹ́ ẹni tó ní ìmánì kò ní jẹ́ mùsùlùmí abala mi fún kò sí ìmánì sí yìí so gbàtí ọlọ́run bá lè fẹ́ láàrán àwọn màláìkà fi kan lọ pa ìjọ ànábì lóòtù rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so nǹkan tí wọ́n sọ fún ànábì lóòtù alayhi salatu wassalam ní pé ọlọ́run bá lè fẹ́ lásọ ní káwọn pa àwọn ìjọ rẹ̀ o ṣé bá ní sìn yìí ọlọ́ba wa sọ pé kásíká mú jáde mọ̀nkánà fi há mínà mọ̀kùnmẹ́dẹ́ gbogbo àwọn tó bá jẹ́ mọ́mì nínú ìjọ rẹ̀ ká mú wọn jáde fàmà wà jáde na fi há fàmà wà jáde na fi há fàmà wà jáde na fàmà wà jáde na ó nù nù nù. fàmà wà jáde na fi há ghayra baytin mínà mùsùlùmí. فما وجدنا فما وجدنا فيها غير بيت من المسلمين فأخرجنا فيها من كان من المؤمنين síbà ní ìyí so wọ́n ní ìgbà táwọn ń wá àwọn mùmìnì fama wajadna fiha ghayra baytin min al-mu'minin àwọn ò rí nínú àwọn ìjọ ànábì lóòtù ju ilé kan nínú ilé kan tó jẹ́ mùsùlùmí lọ ẹ ọwọ́ sọ wípé fa akhrajna fiha fa akhrajna man kana fiha من mu'minin so níbẹ̀ yẹn مسلمين lo mùsùlùmí fún mùmìnì من hmm? akhrajna man kana fiha minal mu'minin so ibà ní sìn so àwọn tó jẹ́ mùmìnì wọ́n yọ wọ́n jáde kó nílé tó ẹkùn wọn àti nínú ìpínlẹ̀ ẹkùn wọn àti ilé kankan àjú ilé kan lọ tó jẹ́ lé mùsùlùmí lọ so nínú àyà yẹn àwọn afájọ pé wáyé pé níbẹ̀ yẹn wọ́n jẹ́ pé mùsùlùmí náà ni mùmìnì so ṣùgbọ́n tàbá ń sọ̀rọ̀ nípa mọ̀rọ́tíbù ìpele àwọn ìpele ẹ̀sìn tó mùsùlùmí ẹni mo ìpele tó kéré jù mo mẹ́ ní oṣooṣù mùsùlùmí lọ bẹ́ẹ̀ ni mo sínú ojú gbogbo ọlọ ọlọ́wọ́ alẹ́ ṣé ó lẹ́tà àti san owó ìka. alhamdulilayi so wọ́n ní èèyàn tó fẹ́yàwó àdéhùn àárín wọn àti ìyàwó rẹ̀ wá ní wípé sọ̀dá kí tó fẹ́ gbà yìí mo sàdéhùn fún pẹ̀lú gbẹ̀rọ máa fún ọ ó sì lẹ́ni kú fún ìyàwó rẹ̀ yìí àmọ́ kò tí wà rí fún ìyàwó náà sì gbà yí pé tó pọ̀ bá tí rí ìgbàtọ́lọ́run wọ́n ní ẹni yọ wá sí ìrí títí títí ọlọ́run wá kádà pé ìjẹ yìí lè ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó rẹ̀ ó fi kọ́lẹ̀ wọ́n ní sódò ọ̀rọ̀ yẹn kó san sọ̀dá kíyàn àbí òní sánmọ́ náà yóò san sọ̀dá kíyàn tó bá jẹ́ pé òun ló kọ ìyàwó yẹn lẹ̀ ó ti lọ́rọ̀ yẹn kó san sọ̀dá kíyàn ṣé bá yẹn ni ó béèrè so ìyá kò ní san sọ̀dá kíyàn fún ma nítorí wípé sọ̀dá kíyàn tẹ́lẹ̀ tó bá kó ti fún tẹ́lẹ̀ ìyàwó yẹn láti dá sọ̀dá kíyàn padà fún so ibà nìyí so ọ ní láti dá ìgbà tí ó ti wà fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà so ibà nìyí sàn pé kò tí bọ́ sọ́wọ́ rẹ̀ bèlé tá nìkan dá padà ibi kọ́mọ́ wulẹ̀ fún mọ́ni wọ́n lọ́ hú àìdá ok ok ọ̀dà alhamdulillah so tí wọ́n sọ ni pé àwọn àyà tí a fi ń tú àwọn àyà míì a máa yà kan láti tú àwọn ẹgbẹ́ ká máa gbìyànjú àti máa sọ bí tí àwọn àyà tá fi ń túra àwọn èèyàn tó wà nítorí àwa tí a bá fẹ́ dè mọ́lẹ̀ insha Allah so a fi sí a fi sọ́kàn pẹ̀lú gbọ́nà wa náà wà

àkínpèyàn ní múmìnì àyàfi pẹ̀lú ìsìfìnà pẹ̀lú ìṣe ìsìfìnà ìṣe àdáyẹrí ọ̀rọ̀ ìlànà gbàtí ìsìfìnà ní káàkiri pé insha Allah anta mu'minun insha Allah ana mu'minun insha Allah so yíwa ní sí so ìyẹn lè fi ìyẹn lè sọ pé múmìnì lèyàn ṣùgbọ́n ká sí insha Allah sí láì tàbá ti sọ bẹ́ẹ̀ wàhálà ni so òun náà ní pé tàbí pé ìyẹn jẹ́ tó ẹ́ sí pé gbogbo àwọn iṣẹ́ tí ọlọ́run bá àlékọ́ láti ojú ipa àwọn mòmìnì ọmọ ṣe àti tọ́lọ́run bá àlékọ́ láwọn mòmìnì ọmọ jìnà sí so ibà ní sin ní mòmìnì tí máa ní ẹ pé so a lè fẹ́rẹ̀ lẹ̀ fún yẹn mòmìnì ni ṣùgbọ́n tá bá rí pé yẹn máa ń ṣe púpọ̀ ìyẹn jẹ́ ni tí ó ń ṣe lọ́run bá púpọ̀ tó ti ibà ní sin yìí so ìrẹ́ àdékẹ́ mártàbà ẹni yẹn tún masha Allah àrí gẹ́gẹ́ bí olùdúdé lórí òfin ọlọ́run bá gẹ́gẹ́ bó ti hàn sí wa àrí gẹ́gẹ́ bí ẹni tí ó ń jìnà sáwọn tọ́lọ̀ bá ní ká jìnà sí ó sì ń súnmọ́ gbogbo tọ́lọ̀ bá ní kí láti wájú kòrò ká máa súnmọ́ so a lè sọ pé huwa mu'minun insha Allah ṣé bá ní so bá sì máa mà nìyẹn pẹ̀lú bí èèyàn bá ẹ̀yẹ ìmáni máa ń lékún pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá ó sì máa ń lékún pẹ̀lú ìmọ̀sẹ̀lọ́wọ́n bá èyí sọ ni Okay. Okay ok láyé sí ìdánbẹ̀rẹ̀ ní pé ṣe òǹkà iye tarawih asamu wọ́n ní àwọn mí ọ̀sọ̀ pé mẹ́wàá ni sáàbà kawí tìrìmà àwọn mí ọ̀sọ̀ pé mẹ́jọ ni sáàbà kawí tìrìmà ó yé báyìí sọ wọ́n ní òun gangan ló jẹ́ òǹkà rẹ̀ bẹ́ẹ̀ náà tí àbá ní ka wí tìrìmà sáàbà ní ka sáàbà ní ka mẹ́jọ ni torí ìyàwó ayé ṣàrọ́bù yọlá ìhà ó ní ما كان النبي صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة على إحدى عشرة ركعة ولا النبي صلى الله عليه وسلم كوكين لكم يوان شاني النبي وكين كي يرون لكم نبا سبا وان رمضان àtìgbà tí رمضان bá كي ní ramadan kò kí ń kírun tayọ mọ́kànlá ní ìrántà máa ń فلا تسأل عن حسنهن وطولهن ولا نبي وقوق كمانك يا وانشا ني اه مبدي ميلري بو سي داتو bó ṣe gùn tó yẹni pé ó má gùn gan o ó má dá púpọ̀ o kódà má bí mílé rẹ̀ bó ṣe dá tó bó ṣe gùn tó bí tó dáadé súnmọ́ ìsọ́lẹ̀ arúgbà àìfàlátà àìhùsìnìhìnà ọ̀tọ́lẹ̀hìnà yóò ṣe wá kí mẹ́rin mí má béèrè nípa bó ṣe gùn tó àti bó ṣe dá tó ó di mélòó tó di mẹ́jọ tó mọ ìsọ́lé àlàáfà lẹ́yìn náà yọwà kí mẹ́ta tó yọwà ní ìjọba kí mẹ́ta mẹ́ta yẹn ni wíìlì ẹjọ́ bá ń jò mẹ́jọ yẹn gẹ́gẹ́ ní tọ̀hún mẹ́ta ni wíìlì ẹjọ́ bá ń jò àwọn tó ní mẹ́wàá ni tó yọwà ní ìjọba ajẹ́ pé tàbá kí wíìlì mẹ́wàá jẹ́ mẹ́tàlá tó ó lẹ́rìí kan sí àwọn náà gbára lé ṣùgbọ́n ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àìké ní ìgbà tí ẹni tó kó hadith yẹn tó kó jọ ní tó dàrú papọ̀ mọ́ wọn lójú ni pé ìyàn ọ̀rọ̀ kàáta alifájúrì yẹn ni ẹ kó papọ̀ mọ́ ṣé bá ní sàn hadith yẹn náà hadith yẹn sọ àtọ́ àṣàṣe ìyàwó àlùkọ́ ó kó rọ́kà ọ̀kàáta alifájúrì náà ló fi jẹ́ mẹ́tàlá ṣé bá ní sàn sọ àwọn afáàdé ìtàlàyé wọn lè yẹn jù ẹ pé ọ̀kàáta alifájúrì wà nínú ìkókó mà pẹ̀lú àwọn ẹ̀rí ni ṣé bá ní sàn sọ tàbá ti wá mọ̀ yẹn jẹ́ bá yẹn pé ẹ̀rí mi ti wá kó ti yàn wípé rọ̀kà àtàlùfáàjì ni wọ́n kó máa kí ẹni ti kà fún mẹ́tàlá nítorí pé táwọn ìṣọ̀lọ́ ọ̀sán àbádà ti máa ń kíni pé yóò kiri ẹ̀ títí títí títí tí àlùfáàjà rẹ̀ gbé gíní o tàlùfáàjà rẹ̀ fi fẹ́ yọ ṣé bá yẹn ti yọ àdájú yọ wà kí àlùfáàjà rẹ̀ yọ àdájú pé jàǹpé tábà fi méjì àlùfáàjà rẹ̀ yẹn kùn ọ̀kà àtàlùfáàjì yẹn yóò di mẹ́tàlá ni ẹni ló àwọn tá máa ń kí àwọn bíi Saudi àtàwọn ìlúmí ìfẹ́kún máa ń kí 21 wọ́n máa ń kí 20 wọ́n máa ń kí lélẹ̀ tó pọ̀ ẹlùmí àmà kí bá yẹn lọ so wọ́n ní báwo ni tí wọ́n ti jẹ́ ó ní nǹkan tí wọ́n gbára lé wà máa nǹkan tó gbára lé àwọn nǹkan tó lẹ́ ni alákọ̀ọ́kọ́ hadith tó gbára lé tọ́jọ́ mafred wọ́n ní hadith anábì tó ní salatu layli matna matna anábì ní ìrún òru ẹ̀ máa kí ní méjì méjì ni tí wọ́n ní matna matna tánàbí sọ yẹn ànábì kò kàbí ẹmọ fi ní méjì méjì méjì méjì méjì méjì méjì lọ́bẹ̀ fa idha khashiya ahadukum as-subha falyutir bi salat bi wahidatin alábi ń tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ti ń páyà pé á ah, àlùbájà yìí fẹ́ kàmí má pẹ́ àtẹ̀tẹ̀ kí wíwítì ẹ̀yọ̀ kan lè so wọ́n ní torí ilé báyìí wọ́n tẹ́lẹ̀ ṣe adájú matna matna matna matna ṣẹ́rí kẹfíyà bá ti kí mọ́kànlá yẹn ni wọ́n sàlàyé bá ti kí mọ́kànlá yẹn tí a máa fi níbi ìlú ìjà máa sálámà pé máa ṣe lára wọn àtàlè bá kí ni pé kí wọ́n ní a máa fi lọ gbáà torí àdìsá níjà ti ní kèé kọjá mọ́kànlá tó bá yẹ pé mọ́sìnà mọ́sìnà yìí kí kí lọ gbáà ni kí wọ́n á ní bá wà láyé náà ti pẹ̀lú àbí ìfọwọ́n ìjà tó ní kèé kọjá mọ́kànlá nínú àwọn àtìgbà tẹ́kẹ́ sáwọ̀ so a jẹ́ ni mọ́kànlá yẹn a máa kí ní méjì méjì ọ̀nà kátà àlìbá kí ni ọ̀nà ẹ̀lẹ́kẹ̀ẹ́ta àlìbá kí ni pé a lè kí mẹ́rin lápapọ̀ kásálámà kátó kí mẹ́rin náà papọ̀ kátó sálámà ṣùgbọ́n mẹ́rin yẹn á kì láì ní jòkó àárín nígbà tá a fẹ́ kí jẹ́ pé tá a fẹ́ kírun wọn á sírí ìṣàlẹ̀ lórí sí àbí ìṣe àjẹpá jòkó láàrin jòkó méjì láàkì tẹ̀sílẹ̀ ìyá ní jòkó ìjòkó ẹ̀kan ìjòkó pàdínà lọ jòkó àkàtì mẹ́rin lọ bẹ́ẹ̀ àti sálámà àti kí mẹ́rin kejì àti sálámà ẹ̀kọ́ àti mẹ́ta àti kí mẹ́rin àkọ́kọ́ ọ̀nà méjì lóòótọ́ dẹ̀ ìyẹn túmọ̀rún túmọ̀rún a máa kí ní tó pọ̀ ló ń bá bí twenty one ó ṣe báyìí ṣe ṣùgbọ́n eléyìí báyìí kọ́ o ẹ̀rí pé ó ti yapa sí nǹkan tí a ní ẹ̀nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ó ti yapa sí nǹkan tí a ní ẹ̀nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ṣe eré tó wà afdal tó lóore ìlú náà ní káfí tí a ti sọ yìí pé káfí ṣe báyìí ṣe eléyìí tí wọ́n ń kí yẹn so ó jẹjẹ páwọn náà ní nǹkan gbára lé ṣùgbọ́n kò sí kí ni òkú fẹsẹ̀ nílẹ̀ kò ní ẹsẹ̀ lẹ̀ kò tẹ̀sán wa tó ṣé bá ní sí i ṣùgbọ́n kì í yóò ṣe nǹkan tí èèyàn pè yàn lórí bídíà lé lórí àti tẹ́yàn wá ó ṣe bá ní sí i so bó ṣe rí yẹn lọ́dọ̀ àwọn àfa sunna Allahu a'lam so kí wọ́n bá kó sínú àbí. ok. ẹ̀yẹn eh, lè kí bẹ́ẹ̀ náà afábẹ̀rẹ̀ pé tábàbẹ́ kí wítìrì àwọn ìlú ní òfin kí wítìrì mẹ́ta papọ̀ wọ́n kí ní wọ́n ní kí mẹ́tẹ̀ẹ̀ta wítìrì yẹn lẹ́ẹ̀kan náà wọ́n kọ́ kí méjì wọ́n sálámù wọ́n fi kẹ́ ọkọ̀ sálámù ṣé bá ní ìṣòro yẹn lè kí báyẹn náà ṣé bá ní ìṣòro kò sí kòtò gbogbo wà lẹ́kọ̀ọ́ sáà. wọ́n nígbà yẹn tó kò ti ṣòro àwọn sọ ń dá sọ fọ́ọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ bí ọ̀pẹ́ àti ìyàwó pé sábà bá wọn sí ní rápẹ́ láti fi ọmọ fáwọn so ìyá ìyàwó tó pé àwọn fẹ́ fi ọmọ ẹ̀ lọ́rẹ́ fáwọn ẹgbẹ́ tó wà fi lówó àwọn fẹ́ sí ẹgbẹ́tẹ́ so ìtọ́lẹ́sàn nìkan ni àwọn sì wọ́n ti lo bí tí wọ́n sì lówó nípìnlẹ̀ láti ṣe ìdílé wọ́n ní pé ẹni tẹ́ kó fẹ́yàwó ọwà sọ fáwọn òbí ìyàwó rẹ̀ pé ẹ dákun ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí ń lágbára o tí mo lè fi dálẹ̀ rẹ̀ pẹ́jẹ fáwọn èèyàn so ẹjá sí ní ráńpẹ́ níwọ̀n bá fẹ́ jẹ́ bó bágbára níbi ìsìnká bọ́lọ̀n bá ti sowó ẹjá fún síwájú àmọ̀ padà fẹ́ lójú bọ́lọ̀n bá ti fẹ́ àrísìkì wá lójú bọ́lọ̀n bá ti gbà wá láyè báyọ̀ lọ wàjọ fún ní òwe àwọn ọmọ tí yọ̀ lọ wọ̀ fún tí ó fi padà fẹ́ lójú wà tọ́lọ́n bá ní kágbára rẹ̀ bá fẹ́ lójú so wọ́n ní àwọn òbí ìyàwó wa gbà pápá jùlọ ìyá ìyàwó èyí sì ti máa wọ obìnrin tẹ́lẹ̀ pé àwọn fẹ́ràn fẹ́fẹ́rìtì ìyá ní kò ní tọ́jọ́ ọgbọ́n ìlọrin lọ́fẹ́ lò fún wa kò lè lò sí lọ́rin fún wa afẹ́káfẹ́ lójú ká pariwo síta so ẹwà ní kí ẹni yóò ṣe ẹni wọ́n ti wá bímọ bí méjì fúnra wọn wọ́n ní sí ìfẹ́ lójú ìdìsìn náà àbí kò sí nǹkankan tó bá jẹ́ sí pé nígbà tí wọ́n so igi yẹn wáyé gbogbo àwọn ìtọ́ yẹn kó pé ìrẹ́lẹ̀ ìṣẹ̀rí kò sí nǹkan tí ń jẹ́ introduction ní Islam ẹ̀ so mo ti gbà ń pẹ́sọ introduction so ara àwọn ìkọ́sẹ̀ àwọn tí ò lẹ́sìn ni kò sí nǹkan tán pè ní introduction tí ń jẹ́ introduction níbo ní yóò wà ní ṣẹ̀ríà so ìgbà mẹ́wàá ni aláìmọ̀kan làwọn èèyàn aláìmọ̀kan ni wọ́n so wọ́n ti igi gan ó ti sónú ṣẹ̀ríà gẹ́gẹ́ bó ti yẹ ká so tó bá yẹ pàápàá tún náà àfáà tó mọ̀ nípa igi bá tẹ̀lé wọn lọ àwọn sì fún introduction làwọn ṣe ṣe báyìí tó bá ní introduction làwọn ṣe yẹ ẹ má wọn jiyàn ṣe bá rí sí introduction náà ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ láti so igi tó sáti rí pé gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ pé ó pé síbẹ̀ ṣùgbọ́n tí ò bá sì pé èyí fúnra ẹ̀ lóyún pẹ̀lú introduction ò introduction la ṣe gbogbo tó ẹ̀kọ́ zina lè yẹn zina ni nínú Islam gbogbo tó ẹ̀kọ́ pé ti introduction ni tọ̀ gbogbo tó bá wù kẹ́ pé ṣe bí wọ́n sáti mọ̀ pé wọ́n ti ṣe ń tọ́ ẹ̀kọ́ tọ́ ṣe bá ní sí tọ́ yẹ kó ti ṣe tó tọ́ gbogbo ọmọ tán bí fúnra wọn fún ọmọ tó tọ́ ni kò sí nǹkan tó burú bẹ̀ ṣé báyìí ni kán máa bá ṣáà ní wọn lọ bọ́lọ́run bá ní kágbára wọn padà ka wọn lè ṣe bí ọ̀bá tó padà ka mọ́ ṣé báyìí sì tó kò sí wàhálà ṣùgbọ́n tó wáyé pé wọn ṣubú sí ẹkán ṣubú àwọn tó yẹ kó pè pé mẹ́ tó yẹ pé introduction gangan ni wọ́n ṣe ń tòótọ́ wọn ṣe ápòlù nẹ́ka tó yẹ pé nǹkan pè ní introduction ni wọ́n ṣe gbogbo tó yẹ kó pè pé so ọmọkọ́mọ ni wọ́n bí o ọmọkọ́mọ o wallahu alam so ah, أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.